الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه الحمد لله gbẹ̀fún ọlọ́run ọba lọ́run tí ó tún fi àánú rẹ̀ tí ó fi dá àjókòó tó fi dá padà sí ìjókòó wáyé ní òní ọjọ́ kọkàndínní ọgbọ̀n ọgbọ̀n ọjọ́ kọkàndínní kọkàndínlọ́gbọ̀n ọ̀sán ṣòwò.

a máa ń kà fúnra wa nínú àwọn àyà àlùfáàní alákùnlé ní ìtẹ̀síwájú <clears throat> lórí àti nù Ramadan tẹ́lẹ̀ àyà tí a ti máa gbé òun náà ní sọ́tò bá kọ́rọ̀ àyà ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínní ọgbọ̀n nípa mímọ̀ Kàábà àti àdúrà tí anabi ibrahim alayhi salatu wa salam tó ń ṣe pípọ́lọ́ nǹkan gbà ní iṣẹ́ olóore fóun. ọlọ́run ọba àlekè ọlọ́run pé àwọn tóbi ńlá ní ṣẹ́tàn ọ̀jìn bí sùn lọ́yọ̀ ọ̀hún wáyé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم nínú àwọn nǹkan tí wọ́n ti sọ fún wa lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́pa tọ́gba àlùkáwà ní lọ́wọ́ nàbí láyé Ibrahim àti ọmọ rẹ̀ Ismail tọ́pa wọn láṣẹ wípé kí wọ́n mọ ilé òun fáwọn ẹni tí ó máa rọkiri ká rẹ̀ fúnjọsìn fáwọn ẹni tí wọ́n takú sílé náà fúnjọsìn àti fáwọn ẹni tó ṣe yí pé wọ́n máa ṣe náà fílà nínú ilé yẹn àti ìbẹ́lọ́hùn nàbí láyé Ibrahim aleyhi salatu wa salam tọ́wọ́ abẹ́lọ́hùn wípé kọ́lọ́hùn kó ṣe ìlú yẹn kó ṣe ní ìlú fọkànbalẹ̀. kó sì fi oríṣi èso kí àwọn ẹni tí ń bẹ́ńbẹ́ àwọn tó bá nígbàgbọ́ nínú wọn tọ́lọ́run àtọ́jọ́ kẹyìn ṣùgbọ́n ẹni tó bá sàyẹ̀ ọlọ́run lóun máa fún ládùn díẹ̀ gbà ibi tó ọ̀rẹ́ ọ parí sí òun náà nìyá náà wọ́n wá níbẹ̀ lè yẹn parí ọ̀rọ̀ sí náà ọ̀rọ̀ ń dọ̀hún burú ọlọ́run bá wá ń fún wa pé díẹ̀ rí fáwọn kọ́ wa nígbà tí Nabiyullah Ibrahim aleyhi salatu wa salam tó bẹ̀rẹ̀ sí ní gbé òpó ilé náà ga alikọwaayidu ọjọjà wọn fún kọwáyidatu wàhíyà sááriyatu tíjà wọn rẹ ń jẹ sàwárí àbíká pé ní alẹ asaasi nígbà tá anabi ibrahim ọlọ́run sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ní pé ọzọkọrìyà muhammad lè kọ́wọ́mì ìrà anabi báni sọ fáwọn ọjọ́ rẹ bí ibrahim àti ismail ṣe kọ́ ilé náà àti bí wọ́n ṣe gbé ìpìlẹ̀ rẹ̀ ga ọlọ́run nígbà tí ibrahim tó sí ní gbé òkú ilé yẹn tó ń gbé ga àti Ismail àwọn méjèèjì wa ń sọ wípé Rabbana taqabbal minna ìwọ ẹlẹ́dàá wa eléyìí tá a ṣe yìí àwárí sí ìjọsìn alọ́run gbà á lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìjọsìn ìnẹ́ka àǹtà sẹ́mi ọ̀nà àlè torí wọ́n ọlọ́run ọba sẹ́mi ọ̀nà ọba tí ń gbọ́ gbogbo nǹkan ní ọ́ níta ẹ̀ máa ń bún yẹn gbọ́ alẹ́ alimu tún ni ọ́ alámọ̀tán ni wọ́n ní alẹ́ ìmọ̀ọ́mù Qurtubi àtàwọn míì látọ̀dọ̀ àbẹ̀lẹ̀ àlẹ́yà ibn Mas'ud wọ́n ní àwọn méjèèjì ìyẹn nàbí ilá Ibrahim alayhi salam àtọmọ rẹ̀ Ismail wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà yìí nígbà tí wọ́n gbé ilé yẹn sókè. Okay wọ́n ní ohun tí ọmọ wa tọ́ka sí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí lẹ́yìn rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó parí ẹ̀ táàkiri pa àwọn méjèèjì wọ́n ń sọ̀rọ̀ yìí gba wọn sábẹ́ lẹ́yìn ẹ̀dá wọn tó fàdó àmì rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan lak wa arina manasikana wa tub alayna. إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم eléyìí ló ń jẹ́rìí jẹ́ mi sọ pé àfáwọn ọmọ ń nígbà tó fi ń kọ́lé yẹn òun ni àdúrà míì tán tún ṣe gbé pé ọ̀gbàná ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wàjàánà mùsùlùmáì nílàkì ti àwa méjèèjì lẹ́ni tí ó ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọlọ́run kọ́mí ń lórí ìyáàtìná ummatan muslimatan lak nínú àwọn àrọ́mọdọ́mọ wa jẹ́ ká tún rí àwọn ìjọ tí wọ́n gbàtọ́ lọ́wọ́ bá ń bẹ̀ wà á rìn náà mọ́ náà sí kanáà wọ́n á fi mọ̀ wá bó o láti máa sìn wọ ọlọ́wọ́n ọba nílé rẹ̀ yìí fi hàn wá fi yé wa ọtún bàálẹ̀ yìí náà kó o sì forí jì wá ẹnẹka àǹtà àwọ̀ àbọ̀ rọ̀hìn torí ọlọ́wọ́n ọba ọba tí máa ń gba tuntun bẹ́ẹ̀ ni tí sì máa ń kẹ́yìn ẹ̀rí ajásí wípé nàbí ilá Ibrahim alayhi salam wàbùnáwó ismail aleyhima salam àwọn méjèèjì wà nù sí olóore ló jẹ́ kí wọ́n máa bẹ ọlọ́run ìpè ọlọ́run dákun gbà lọ́wọ́ wa o gẹ́gẹ́ bí ibùnú àbí hasim látọ̀dọ̀ wọ̀hẹ́ ibùnú lọ́wọ́ wọn nígbà tó káyà yẹn pé wàyí bí yẹn fáwọn ibrahim olùkọ́wá yín dàmínà lè láì ṣe wáyé ismail nígbà tí anabi ibrahim aleyhi salatu wa salam tọ́bẹ̀rẹ̀ sí ní gbé ìpìlẹ̀ ilé náà lélẹ̀ atọ́mọ rẹ̀ Ismail wọ́n ń bẹ lọ́run kí ọlọ́run gbà lọ́wọ́ wa tó mọ̀ yẹ kó kí tọ́ba ti wá síbẹ̀ á tún ẹkú. wọ́n yẹ kóòlù wọ́n ní wọ́n sọ báyìí pé ya Khalil Ar-Rahman ìrẹ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé. ترفع قوائم بيت الرحمن ó ń gbé ó ń fi ìpìlẹ̀ ilé ọlọ́run ọba lélẹ̀ wà á ń tà mushfiqun ó tún páyà ike kọ́ máa jà sí bọ́lọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ní wàhálà káwọn ahakallahu ta'ala ní halil mu'minin al-khulla wọ́n ní báyìí ní sí gbogbo àwọn ẹni tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n máa ń sàfọ̀ wọn ọṣẹ́ wọn fọ́lọ̀ ẹ̀rí pé náà wọ́n fi ròyìn àwọn ẹni rè wọ́n bẹ̀ lọ́hùn fóṣù mẹ́fà pé ọlọ́run jẹ́ kí ọmọdún ọba wọn láyé o wọ́n bá tún wá padà gbàwẹ̀ ọ̀hún tẹ́ oṣù mẹ́fà wọn tún bẹ̀ lọ́hùn kí ọlọ́run dàpọ̀ bá lọ́wọ́ wa rọmọdún bí dé olóore ọlọ́run dẹ̀ sọ fún òun lòun máa fún yẹn lẹ́sẹ̀ rẹ̀ adúlá bẹ̀ lọ́hùn kí ọlọ́run dàpọ̀ gbà níjọ́sìn fáwọn wọ́n lè ṣe sí àwọn onígbàgbọ́ òdodo ní tí wọ́n bá jẹ́ àdìkọ́lá wọ́n jẹ́ ni mímọ́ wọ́n nìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run tọ́nu àyà mi fi wà lẹ́dí iná yóò tún náà máa àtọ̀ o àwọn ẹni tó ṣe wí pé owó tá a fún wọn wọ́n ń ṣe sádágà mẹ́ẹ̀ wọ́n nà ẹ́ sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n fi ń súnmọ́ ọlọ́run wọn polówó wọn wá jẹ la ọkàn wọn dẹ̀ tún payà ẹ̀rú tún bà wọn ṣé bá a ti ṣe nà èyí ṣe ọlọ́run ó sì gbà á. wọ́n ní mo ti wá nù hadithi tọ́lá láàfin alátọ̀dọ̀ ya wa Aisha radiyallahu ta'ala anha wọ́n ní tá a bá dá ayẹ̀rẹ̀ á máa sọ. wọ́n ní Imam Bukhari gbẹ̀gbẹ̀ alátọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu. náà. أول ما اتخذ النساء من من قبل أم إسماعيل من قبل أم إسماعيل نعم من قبل أم إسماعيل اتخذت منطقة ليعطي أثرها على على ثاره ثم جاء بها إبراهيم وابنها وابنها إسماعيل وهي ترضعه حتى ودعهما عند البيت عند دوحة قوم زمزم في عالم مكة وليس بمكة يومي واحد وليس بها ماء ووضعهما هنالك ووضع عندهما جرابا في تمر وتخاء في ماء ثم قطع إبراهيم منطلقا فتبعته ثم أم إسماعيل فقالت يا إبراهيم أين تذهب وتترك وتتركنا بهذا الوادي ليس فيه أنيس ولا شيء أنيس ولا نعم. شيء ليس فيه أنيس ولا شيء فقال الله ذلك مرارا وجعل لا يلتفت لا يلتفت إليها فقالت آه، آه، الله وأمرك بهذا قال نعم قالت إذا لا يجيعنا ثم رجعت فانطلق إبراهيم حتى إذا كان عند ثنية عند ثنية حيث لا يرونه نقبل وجهه البيت ثم جاء بهذه الدعوات ورفع يديه آه. فقال يعني الامام بخاري رحمه الله ما بي بوا لا ترى عبد الله بن عباس رضي الله تعالى عنهما ثم آه، يعني اول اول ما اتخذ النساء المنطق من قبل ام اسماعيل ها آه، wọ́n ní àkọ́kọ́ ẹni tí alisanatula àkọ́kọ́ ẹni tí a lè sọ yìí pé sóyè owó la pè ní àbíkí la fẹ́ pè wọ́n ní lágbègbè ìyá Ismail ló ti ṣẹlẹ̀ ìfíà ìnífẹ̀ẹ́ sọ́kọ tí máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin. sọ̀nàbí láì Ibrahim alayhi salatu wassalam àwọn àwòye pé kóun wá ibì kan mú ìyá Ismail lọ kí ó fi lè pa orí pa ìfẹ́ àníjù tí ń bẹ fún ìyàwó sára yẹn kó fi lè parẹ́ díẹ̀ tó lè fẹ́ máa fa àìnígbọ́ra ẹni yé. ọ̀nà ìbí láì Ibrahim alayhi salatu wassalam ọwọ́ á Hajar àtọmọ rẹ̀ Ismail ń fún lọ́yàn lọ́wọ́ ńgbà yẹn ó wá lọ gbé sí albayt albayt òun níbi tí ń jẹ́ káàbà yẹn níbi igi ńlá kan ra bàtà igi yẹn wà ní òkè zamzam lókè mọ́sálásí wọ́n ní níjọ́ yẹn nìyí kò sẹ́nì kankan ní wọ́n kà ń jọ yẹn kò dẹ̀ ìyá Ismail àti Ismail síbẹ̀ ó wá gbé jàráàbù jàráàbù òun ní àpò àpò yẹn fi hì tábùr tàbí dùn wà ń bẹ̀ gbẹ́dọ̀ ẹ máa jẹ léyìí wọ́n sì kọ́ wọ́n tún wá gbé kíkà pé ní agbè ṣùgbọ́n èyí níbo mi wọ́n á ń pè ní ṣánu òun náà ni ibi tí ràkúnmí máa ń tọ́jú omi sí kí máa mú omi oṣù mẹ́ta àwọn ìgbéra fún mi ní sẹfínà tó sàhà ọkọ̀ ojú omi pápá ibi tílẹ̀ gbẹ wọ́n dẹ̀ máa oṣù mẹ́ta yóò lò sẹ̀mí lọ́pọ̀ níwọ̀n fi ń kẹ̀kẹ́ ń sè áyà nira fún mi tí wọ́n bá àwọn ọkàn mi síbẹ̀ ẹ̀wọ̀n fún àwọn aláàjẹ ló máa ń lágbára àpò dàbí dùn àti omi kíní yẹn dẹ̀ sì níyì wọ́n ju àgbà lọ bẹ́ẹ̀ ló gbómi yẹn sí tó di àwọ̀ ni tọ bàbá wa gbé wọn délé yẹn wọn ni ẹ gbà gbé dàbí tó fún ọ ó tún wọn ti fi lé ní a ọ̀sẹ̀ bí adùn Ismail ìyá Ismail wa tẹ̀lé ìwà ń sọ báyìí pé ìrẹ́ Ibrahim ayé náà tẹ̀sán wọn fi wá bí ìdánwò lọ ọ̀tẹ̀tẹ̀rókun náà ti ha zaliwadi wọn wá wá sí àfọlùkọjì ààyè yìí tó ti yí pé lẹ́sẹ̀ fi àní. ọ̀sẹ̀ tó lè bá nínú ẹjú mbẹ́ ọ̀la ṣẹ́ ìkòdẹ́sí gàdá nísàǹtò kìíní ẹ̀wí ọ̀hún tó wí fún ọba tí ìfẹ́ wọn ni já àlàlá ẹ̀lẹ́tẹ́ fìtì ilé ìhà Ibrahim ò ní fẹ́ gbé kò ní gbójú ẹ̀yìn lọ ni. ọ̀kọ́ ọ̀lẹ̀ ọba ní Ibrahim ó tún níbi tí ń bẹ amaraka èyí tó fojú wa yìí náà tó wá tó wá sílé yìí tó ní àmà wá gbé bẹ́ẹ̀ tọ́lọ́ mẹ́ẹ̀ lọ́mọ ọlásẹ̀ rẹ̀ àná Ibrahim ní tọ́wá jẹ́ yẹn o náà bẹ́ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ náà báyìí eléyìí ni àyà ni sí kọ́tàdínláhi tàbára kọ́tà ẹni fírò ẹni ẹsẹ̀lẹ̀ sí nàbí láyé mú sàárè sọ́látọ̀ sọ́lá ẹni pálọ̀ ni wàlá mà tààrọ̀ àlìjẹ̀mọ̀ àìn látò ṣọ́ gbàtọ́ di pé ikọ̀ fìràwọn àti ti musa ńkọ́ tó ti kí ni o wọ́n ríra wọn báyìí tó gẹ́ ní ara wọn ah! iná làmúdìrọ̀ kú náà láṣà àwọn èyí tí mọ̀lẹ́ rẹ̀ wọ́n bá wa àti ewu ń táyà ewu ń táyà ewu tí musa fẹ́ lọ kó wa ṣe ní wọ́n bá wa kí làǹdà rẹ̀ musa sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ní kálá ìnáwó ìyàrá bí sáyà àdìyẹ ìní àgbéyẹlé tọ́lọ́wọ́n ọba ni ẹlẹ́dàá mi wà pẹ̀lú mi o ṣẹ̀yà àdínì bàbá ṣe ní lónìí ọ̀sán fún wa. odò ní níwájú ọ̀tá ní lẹ́yìn bó la ti fẹ́ dì ìyẹn gbọ́dọ̀ bó wọn padà sẹ́yìn ní ẹ̀fà padà sẹ́yìn ìyẹn lọ kú ọ̀rọ̀ odò sí ni òsè rọ́ọ̀lù yìí mẹ́ẹ̀lá ti mẹ́ńtú dó sọlọ́run tààrà náà yẹn lẹ́lọ́mí ọwọ́ àánú odò yóò tún máa ké sẹ́ni tí ń jóná pé wàá gbà wọ́n lẹ̀ ẹ̀rí pé tẹ̀yìn òrí bẹ́ẹ̀ ìwé náà ní tẹ̀lé nàbí ilá Ibrahim alayhi salatu wa salam jọ́ kìnìún àná wọ́n ti jù sínú náà wọ́n ti dáná àwọn gan tó dáná ò lè sun sọ́nẹ́ mọ́ wọ́n á sẹ̀ wá lọ mú kànàkànà tẹ bá mọ ìgbà àwọn ẹni tó ń so wáyà bá fẹ́ so wáyà kíní igi pákó tí wọ́n gbé tí wọ́n fi kíní irin rọ̀bọ̀tọ̀ yìí tí máa fi yí inú rẹ̀ irú kẹnẹkẹnẹ bẹ́ẹ̀ ni wọ́n lọ sí wọ́n á jó jìnnà wọ́n wá wé nàbí láì bọ̀ yìí wọ́n lọ ọmọ wọ́n á tù kíní yẹn wọ́n fà á nànànà láì wọ́n bá ti fà á yẹn ní kíní yẹn sì máa déédéé ibẹ̀ gan ni wọ́n lọ gbé jù sí wọ́n á lọ jù sínú kòtò náà tọ́lá wọn ni ò ìwé débẹ̀ wọn oríṣiríṣi ṣe lọ́sẹ̀lẹ̀ fún ìjìbìlì wa máa fẹ́ aláka hajà tọ́ ní bùkátà sí. ọmọ akókò ṣe pé kí n kúkú gbé náà nìkí ń lọ rí ìlú wọn ní wọn ṣe láwọn jìnnà sí tó yẹn nǹkan gbé náà kí n lọ yí ìlú wọn. ìwọ̀n tí wọ́n nínú ìlà Ibrahim sọ náà ni pé a mọ ìlà ìkàfọ́lá ìwọ ìdí <laughs> ìdí ẹ̀ ẹni tí wọ́n fẹ́ torí ẹ̀jù mi nínú ẹ̀ ń bọ́ ló ń tọ̀ wọ́n wá yọ sọ̀kalẹ̀ síbẹ̀ lójijì gbólóhùn tó wí náà ni pé hasibi hasibi allahu wa ni malu aki ẹyọ kẹrin náà ló wí ọlọ́run tó sọ pé kúnnà ya nẹ́rù kú ní ìbárí dàdí wọn sàlámán aláì ìdára yìí ya nẹ́rù lọ́lọ́run tó jíǹs gbogbo ohun tí ń jẹ́ gbogbo ní ló ti ló ti sùn jọ yẹn àwọn yẹn bá àwọn yẹn kẹrin pa àwọn sáà náà ọ̀sẹ̀ mọ́ <laughs> ìbọn náà lọ dáná ọ̀gbìn <laughs> ogun náà kó tutù yẹ́nyẹ́ gbogbo náà wọn tán ti dá yẹn dẹ̀ òtútù tún fẹ́ máa mú ẹ̀fọ́ àwọn òfin iná àdáwọ̀ rẹ̀ ni ànẹ́rù mú àríkọ́ ọwọ́ àdì bárìdà ó tún fẹ́ kó báyẹn ọlọ́wà ní bárìdà ti mọ̀ wíwọ́ sàlámán ara yìí. irú ẹ̀ náà lọ́wọ́ àtẹlẹ̀ nípa ayáwó hájàrú yìí. bó ṣe di gbara ọ̀padà bíi Ibrahim wípé alọ́hu amáraka bíi hàdà ọlọ́run náà ló sì láti eléyìí tó ṣe yìí ọ̀ọ́lá náà ó níbẹ̀ ìyá yẹn wá sọrọ ìyá ni káwọn náà ní síkọ̀ sọlọ́run ẹni ọba ti kò ní náà ni. ọba sọ pé ìdán. láàyò sọ yìí ọ̀nà tọ́ba rí bẹ́ẹ̀ o nígbà òsì ẹ̀kọ́ lọ́hùn lọ́lọ́pọ̀ a wà à kò ní ra wa láre gbà ni. ẹ̀rí àwọn obìnrin dáadáa nìyẹn mọ̀rọ́jà kò bá tẹ̀ lọ́kọ mọ́. ọ lọ tó fi débi tó ń pè ní tẹ̀líjà níbi tí ní rí ọkàn akínní bàbá náà fi sọ̀rọ̀ wa sọ pé ọlọ́run. ó tó aké sọlọ́n padà àwọn àdó àtọ́ wa fi bẹ́ẹ̀ lọ́wọ́ náà ní fi rọ̀ǹpa náà. Inni askantu min zurriyatin biwadin ghayri zi zari'in inda baytika al-muharram. Ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa mo lọ mú mọ́lẹ́bí mi ọmọ mi mo lọ fi gbé ní àfonúfojì ààyè tó ṣe wípé kò sóko ń bẹ̀. sáàtọ̀ pé irúgbìn kan ní ọjà àdè tá a máa mú jẹ ńbẹ̀. ìdàbẹ́ ìtìkàlẹ̀ muharrami nílé rẹ̀ tó jẹ́ kíni ọ tó ilé rẹ̀ ilé àbẹ̀wọ̀. ànábì Ibrahim ni mo ṣe bẹ́ẹ̀ lè yòókì mọ̀ sọ́lá kí wọ́n lè máa ṣe kí ni kí wọ́n lè máa kírun. ọlọ́run táwí ìléyìí ọlọ́run bá ń mú ọkàn àwọn èèyàn bá ń sẹ́rí ọkàn àwọn èèyàn fún wa lọ́bẹ̀ káwọn èèyàn máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ àwọn èèyàn tó ti múra báyìí àwọn yẹn fi mọ́kà ọ̀tún máa dá wọn padà ní àwọn sàwọ́dí àfẹ́ ìròyìn ti pọ̀ jù iye báyìí nìkan ẹ̀ mú wa àdúrà jọ yẹn. Aya Kó dẹ̀ tún fi kẹ́wọn mínísítà mọ̀rọ́ọ̀tì nínú àwọn èso oríṣiríṣi. Làálàhùn yẹ̀ṣkúrún. Bọ́yá wọn á dúpẹ́. Wọ́n tiẹ̀ lè máa dúpẹ́, wọ́n ń dà kí wọ́n lè máa dúpẹ́. Ẹgbẹ́ sọ̀rọ̀ díyà ní ìsìn téèyàn bá débẹ̀ kò sẹ́rùn kò sásìkò òjò nípa ìsódé àdó ànábì Ibrahim ní alẹ́ sọlá tó sọlá káfù tí wọ́n ń kà lẹ́yìn lọ́wọ́ yẹn wọ́n máa ń wọ̀n ní Saudi wọ́n ń wọ̀n ní pẹ̀lú kìnní skéèlì tí wọ́n fi wọ̀n kìnní ọ̀rá yẹn wọ́n wọ̀n àwọn tòmátò wọ́n wọ̀n ní kárọ̀tì wọ́n wọ̀n ní ẹran wọ́n wọ̀n ní ọsàn tí ò ní kóró ní àbọ̀ òtún lélẹ̀ mi wọ́n bá ti gbóúnjẹ wọn báyìí ó rí tí wọ́n tún la ọsàn yẹn sínú rẹ̀ báyìí èpo tó èpo lọ́ọ̀jẹ̀ kò ní kóró kankan ara ara yóò sì ṣe bẹ́ẹ̀ dùn pani àti èpo gan ni wọ́n yà ọmọ fáwọn ọ̀tọ̀dọ̀ sí ní báyìí yóò máa ta ọ́ létè ní bá ti ń tẹ̀sẹ̀ wá ní kékeré ń tà yẹn létè wọ́n bá ti ń jẹ òròǹdó àtù ó tún máa fura títa ní létè ọlọ́run máa jẹ wá gbogbo ẹ̀ tútù ni kò fẹ́ẹ̀ sí pé sòdè yẹn ọ̀sán fún yẹn gbádùn kúńbà ni o gbogbo ẹ̀ nírọ̀rùn ọ̀bọ̀ sí kàfẹ́rẹ́ àlọ́ra àdó ànẹ́bí bọ̀rọ̀ yìí tètè ọba ti bẹ́ẹ̀ wọn lè máa rí wọn sì dà ẹni ọba ti ní dúkìá tó ti tọ́ ọmọ tó tó yàwó tó tó gbogbo ẹ̀ báyìí yóò bù tàyè ẹtún jẹ àwọn ará ayé ni àwọn onímọ̀sára tó ń kọ́ sí yóò àgbé kọ̀ ya rẹ̀ tó ti kú kan. ẹ̀yin wọ́n ń أيا وجعلت أم إسماعيل وجعلت أم إسماعيل ترجع إسماعيل وتشرب من ذلك الماء wọ́n ní ìyá Ismail ọwọ́ abẹ́rẹ́ sí ní fọmọ rẹ̀ lọ́yàn tó ń gbẹ bá ti ń gbẹ yọ máa mu omi tí wọ́n gbé sínú awọ yẹn. ọ̀sà ilẹ̀ ẹ̀rẹ́dàmọ̀ ìṣàkọ́ yìí apọ̀ṣàt wà ápàtà ìbùnúhà. ẹ apọ̀ṣàt omi ti ń bẹnu awọ tán ẹ̀ ń pè mí yẹn bá fọ omi sínú àgbà ọ̀dà bó jẹ́ èèyàn yẹn èèyàn tí mú mi àgbọ̀ ọ̀tá gbà ìwọ́n bí wọ́n ti mú kọ́ọ̀bù kọ̀ọ̀kan yóò padà máa lọ tọ̀ yóò máa lọ dálẹ̀ omi yóò padà tán náà omi tán òǹgbẹ́ dé síyà òǹgbẹ́ dé sọmọ. ọ̀já alẹ́sàndù ilé yìí yàtọ̀ lọ́wọ́. àbí àwọn ọmọ àgọ́ ọ̀rọ̀ ọmọ ìyá wa ń wo ọmọ rẹ̀ báyìí bí kéèyàn sọ pé mo fẹ́ ráre àwọn kan máa sọ pé ọmọ owó èkú lójú ọwọ́ àìsọ̀rọ̀ òde ni lójú yẹn kòrókòró ní ọ̀sẹ̀ tí ń wọ wọn báyìí ẹ̀ta láwùwá tọmọ ti mí kẹ́kẹ́ báyìí torí o ò rí omi mu tọmọ òbí ṣe kí ni o tí ó fi rọ yẹn fà ọyà. àwòkọ́ la yẹn tọ́lá bàbọ̀ tọ́lá kọ̀ kàrà yìí yẹn dá àǹtọ́ǹtọ́ǹ lọ ilé yìí. tọ́ ìyá yẹn bá múrí kàn lẹ́ni tó fi ń kórìíra pé ojú òun ò ní rìnrìn kúrì yóò bá tiẹ̀ kú kọ́ má sojú òun kú sojú òun báyìí ó kú sojú òun ẹ̀rọ ọ̀yà. bàbá dada sọ́kà akọ̀rọ̀ jábàlì ìfúra akọ̀rọ̀bà akọ̀rọ̀ jábàlì ìfúra ọ̀bí yẹlẹ ìhà. tọ́ ọwọ́ àrí pé òkè sàpá yẹn ẹni wọ́n bá lẹ̀ ti dé mọ́kàrí ó rí i pé kò jìnnà ń tòótọ́ ó rí i pé kò jìnnà tó jáde pé nínú sẹ́ hajj tíyẹn bá ti ṣe tọ̀wá fùtà tó ṣe rákàtà tọ̀wáàfù sọmọ zamzam tọ́wọ́ abẹ́ lọ sásàfà ìwọ̀n tí wọ́n fẹ́ fún yẹn náà ni pé tíyẹn bá dé sàfà báyìí wọ́n ti gun orí òkè yẹn ọgbọ́dọ̀ jẹ́ kójú rẹ tó ká bá àkótó ti kọ́ bẹ̀rẹ̀ sáyìn bẹ́ẹ̀ náà sọ́fà wàlúmọ̀rùwà mbẹ́ láti ní kí ó jìnnà. sọ rí wípé ibi tó dẹ̀ ti súnmọ́ jù òkè tó súnmọ́ jù mọ́bi táwọn wà yìí tàfà ni. wọ́n bá ló ń bẹ̀. tọ́ lẹ́yìn ìgbà yẹn wọ́n á kọjú ra àlè wá dí ibi ibi ààyè ààyè ni wọ́n wá bẹ̀rẹ̀ sí wo pé àbóhùn ohun tẹ̀ rẹ́ nìkan ni. ọ̀rẹ́ níbọ̀dì. من من الصفا حتى إذا بلغت الوالية رفعت فرس دمها wá sọ̀kalẹ̀ ní sàfá tó fi débi àfonúfojì òkè tóun náà tó wà lókèrè rọ́fà àti tọ́rafa dèrè tọ́rfà dèrè ẹ̀hà wọ́n ti wá gbé aṣọ rẹ̀ ó ti fà á sókè. Wọ́n wá pọ̀ṣẹ̀ṣẹ̀ ní pọ̀ṣẹ̀ṣẹ̀ èèyàn tá a ti kó wàhálà bá tó fi kọjá àlèwádìí yẹn náà. ọmọ akadé ni mọ́rù wa ta ọkọ ọmọ jàre yà. ọba tó dé mọ́rù wa ni ọba tó dún bẹ̀yẹn náà. ọ̀nà lọ́wọ́ sáré sọ̀rọ̀ àṣàjà ni. ó tún wò fẹsẹ̀ ń rí yẹn ni. ọ̀rẹ́ níbọ̀dì. láàrin ìgbéyàwó ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀mejì lọ́jọ́ tó ṣe bẹ́ẹ̀. orí wọn náà lọ́fẹ́ lọ mọ́ká èdè méje méje ní àjẹ fọtí o àìmọ̀kan sí mọ́ríwá ẹ̀yọ̀kan ọdún méjì lọ́sùnmọ́lá àpàdé ọdún mélòó ọdún mẹ́ta wọ́sàpá àpàdé ọdún mélòó ọdún mẹ́rin lọ́sùnmọ́lá àpàdé ọdún mélòó ọdún márùn wọ́sàpá àpàdé ọdún mélòó ọdún mẹ́fà lọ́sùnmọ́lá àpàdé ọdún mélòó ọdún méje ó yẹ pé lọ́ba ti jáde ńbẹ̀ báyìí wọ́n ẹ pé sàmọ́tún náà ló ṣe àbọ̀dẹ̀ lọ sí wọ́nmọ́lá lásán ọ̀bọ̀ tàbá yìí wọ́n ti ṣe dáadáa ibi tí wọ́n ti ń gẹrí gẹrí náà lọ́ba abẹ́ ti gẹ̀ẹ́sì èyí wọ́n lọ́pọ̀ ọ̀ka gbogbo ẹ̀ pé méje méje o òjò ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ọbẹ̀rẹ̀ ń sàbá gbọ́dọ̀ parí ẹ̀ sí i parí ẹ̀ tí mo rí wa irú ẹ̀ nìyá wa wá ṣe ẹ̀mí jẹ lọ́jọ́ tí yà ṣe bẹ́ẹ̀. ọ̀yà. ọ̀là ní àbájú kọ́lá nàbí sọ́lá lọ́wọ́ alẹ́ ìwọ sọ́lá wàlídáàlì kàfẹ́ ànásù báyìí náà wò máa. tọ́ ìwọ̀n tí yà wá ṣe bó ṣe dẹ̀ ni bó ṣe dẹ̀ ni ẹ̀ wọ́n làwọn sọ̀sọ́ la sọ pé fọ̀dáàlì kàfẹ́ ànásù báyìí náà wò máa. ìyẹn lọ́fà tó yẹ kí èèyàn fẹ́ ṣe wọ́n mọ́rọ́ ni o àbọ̀bẹ́ ti sẹ́ hajj làbúdà mina sàáyí bẹ́yìn na sọ́fà wàlmárùwà ọmọ àkọsẹ̀sẹ̀ láàrin sàfà àti márùwà yà wá sí njọ́ yẹn bó ṣe bẹ̀ sí nìyẹn. ọ̀yà. ọ̀làmà aṣọ́rọ̀ pàtẹ́ alàlùmọ́rùwà ti sọ́ni àtọ́wùtàn fọ́tọ́lá sọ́hìn torí nàfà. tọ́ wọ́n ní ìyàwó àgùn orin márùwà torí márùwà kì kẹ̀kẹ́ márùwà wọn ò e aláṣẹ kan ti jẹ gómìnà lẹ́kọ̀ọ́ rí wọ́n ń pè ní bùbá márúwá ọmọ adámáwá nígbà yẹn wọ́n kó kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta wọn bá ń pè márúwá eléyìí márúwá ni márùwátù àìlì márùwátù èdè bùbá márúwá o. lẹ́mọ̀ fásitì tó gun òkè yẹn ìyẹn ọ̀gá tó sọ̀rọ̀ ọwọ́ agbóhùn kan ìyá wa ń sọ fún àbẹ ismu fáìn dákẹ́ òun náà ní ń bára ẹ̀mí dákẹ́ ẹ̀hún pé tíyẹn bá ń sáré bíi káfà máa ṣe wùwù ariwo díẹ̀ díẹ̀ ọmọ àwa àbí ń gbóhùn ni àbí ń gbóhùn ọ̀yà. ó tún dẹ́tí àbí فقالت قد أسمعت قد أسمعت إن كان عندك بواب قد أسمعت أسمعت إن كان عندك غواص ó ní èmi ti gbọ́ o ti bùn mí gbọ́ àbí àsùmáàtà o ti bùn mí gbọ́ o nǹkanà àyíǹda kàdáwà sọ àìpá àánú kẹ̀mbẹ́ lọ́dọ̀ rẹ tó lè ṣe o mo ti gbọ́ òun rẹ o. mọ́là kẹ́ ẹ̀. عند موضع زمزم فبعث بعقبه أو قال بجنيه حتى ظهر الماء فجعل تحوته تحوته النار تحوطه تحوطه وتكون بيدها هكذا آه. وجعلت الزبرة من الماء في سقائها وهو يفور بعد ما بعد ما تغرف. tọ́ ó ní ohun tí ń gbọ́ yẹn bó ṣe di àlùmọ́lákù ni ìrìnsẹ̀ ọlọ́run jáàmù rẹ̀ ni màláyíkà ọwọ́ á rí ìrìnsẹ̀ ọlọ́run yẹn tó wà ní mọ́ọ́dẹ́yìn zamzam ààyè ibi tómi zamzam yẹn wà onígbà yẹn ti parí ọ ṣùgbọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ fọ́bà hasabi akébihi mọ́lákùn yẹn wá bẹ̀rẹ̀ sí ní mú gìgìrì sẹ́rẹ̀ ó fi ń túlẹ̀ lẹ̀ ń fẹsẹ̀ gbolẹ̀ báyìí ń fẹsẹ̀ gbolẹ̀ abẹ́ kó mú yẹ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí fi hulẹ̀ ẹ̀ fún àwọn àdìẹ máa ń sẹ́fẹ̀ tí wọ́n máa fò mọ́nú yẹ pẹ̀ báyìí hátà rẹ̀ mọ́ bómi ti hàn nìyẹn kọjá àlàtẹ̀tẹ̀ xọ́pọ̀fọ́ ọwọ́ abẹ́rẹ́ sí ní sekínì o ó ń yí ká omi yẹn tí wọ́n ń fọwọ́ rẹ̀ sekínì o ń fọwọ́ rẹ̀ wà ìyá ni o ìyá ń fọwọ́ wà kọjá àlàtẹ̀tẹ̀ gọ́ọ̀ fún mi lẹ́nu máa fi ṣe kọ́ ìhá ìyá bá gbà òkú sígbà tí yóò fi bomi wọ́n yà á mú kí ní awọ ni awọ tí baba fi bomi fún wọn jè ló tómi tán ọ̀yà dorí ẹ̀kọ́ bíi tómi tí ń Hmm. afọwọ́ abdullahi ibn abbas rọ́dí aláwọ̀ sàlá ní fún wọn. kí ni wọ́n sọ. لو تركت زمزم أو قال لو لم تبرد من الماء لكانت زمزم عينا معينا. afọwọ́ abdullahi ibn abbas rọ́dí aláwọ̀ sàlá ní fún wọn. wọ́n là nẹ́bi sallallahu alaihi wasallam sọ yìí pé ọlọ́run kọ́ bàbá akẹ́yà ismailu ajaru. tọ́bí fi zamzam lẹ́ ń jọ́ nìyí. Eh, àbẹ kọkọ máa fọwọ́ wà kọ máa fọwọ́ wà ẹ rí pé yáyan ọgọ tí ọba fọwọ́ wà zamzam ọba dẹ dìsẹlẹ rú tí ó ti parẹ́ àníbúrò ẹ mọ ẹ yaba eh, eh, ń bomi mu wọ́n bá bẹ̀rẹ̀ sí fọmọ rẹ̀

ọmọ tó lérò fún gbẹ̀rẹ̀ pa òun òun yóò kọ̀ wọn àdúrà bẹ́ẹ̀ ọ̀yà. ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́ ní ọlọ́run ìra wọn láre. béèrè ni àmì yẹn ni ilé yẹn ti lójú ọ̀rọ̀ àgàdí ẹ̀ báyìí kàrọ̀ ọ̀bíyá bíi kílẹ̀ rúkè èyí táwọn tí wọ́n ní mọ̀ ń parẹ̀ tí wọ́n sọ pé orú múlẹ̀ ọwọ́ àbúyẹ fẹ̀jáde sógúdù. irú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn nílé yẹn ti wà tààtì ìsúyòrò àgbàrá má wà ń bá àgbàrá bá dé ojú yẹn dẹ̀ sì wá mẹ́ àgbàrá ọ̀tọ̀ọ̀tù yóò tó sùn. وكانت كذلك حتى مرت بهم رفقة من جرد أو هذا البيت من جرد wọ́n ní báyìí ni ìyá wa hajaru ṣe wà àtọmọ rẹ̀ Ismail tó di pé rifkọ́tún rifkọ́tún ìtumọ̀ rẹ̀ ní jàmọ́ àtún àwọn jàmọ́ kan nínú àwọn jorohom nítorí pé zamzam yẹn kì í ṣèdè lárúbáwá èdè tí ìyàwó ahájàrú ń sọjọ yẹn pé bẹ́ẹ̀rù zamzam ìwọ gàngà yìí nínú èdè tiwọn zamzam ìtumọ̀ rẹ̀ ní jiri. ní ìsàn á dùn ó báyìí kí n máa rí ọ̀bùn mú ni má sàn lọ yíwá ń wà á ṣe bíi ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀rù zamzam tá a ti ń womi látijọ́ yìí zamzam má sàn lọ láàrin ìṣesí yìí ni ìyàwó àwọn àtọmọ ẹ̀ tán mú zamzam yìí táwọn rúpọ̀tún rúpọ̀tún yà àti nínú àwọn jọ́rùfọ̀mù àbí ká pè wọn ní ahlẹ bẹyìtì àwọn èèyàn kan náà àwọn jọrọ wọn wá láti ojú ọ̀nà ẹ̀ka dáa. wọ́n sọ kalẹ̀ nísàlẹ̀ mọ́kà. inú àmì tá a fi mọ̀ fún mi ń bẹ níbi nǹkan ń bẹ láàyè kan òun ni kéèyàn rẹ yẹ. bàtà àṣìrìn àjò lọ sílẹ̀ Sudan àwa lọ sáyè kan ń pè níwájú halifa gbàdúrà ń pápá yẹn azọ yìí pé kò sí kíni ọ̀sẹ̀ yẹn bẹ́ẹ̀ tíyẹn bá ti ní ọ̀sẹ̀ yẹn bì kan kò sómi bẹ́ẹ̀ ni kọ́dà tíyẹn bá dà mí nínú gbó títí fá tọ́ba ti táwọn yẹn kẹ́ sùúrù ibi tán sùn yẹn kò fura omi bẹ́ẹ̀ tó lè jomi adágún díẹ̀ tí wọ́n sáré sàmù sàkàbáyì tí wọ́n tún họ padà àwọn sáré kí ẹyẹ kan yọjú ọ̀yà. wọ́n ní sẹ́rí ọ̀rẹ́ yẹ̀ yìí omi ní yíká rẹ̀ omi níwájú. àti ah, bábí yìí tá a ti wà ládùúgbò yìí ti ah, bẹ́ẹ̀ ti wà ládùúgbò yìí àárọ̀ mi kẹ́kẹ́ mbẹ́. jẹ̀rí jẹ́ mo bá rin èèyàn kan tó gbóyà àti ká sọ fún àwọn tó gbóyà púpọ̀ ni wọ́n ṣe gbómi dé ńlò lọ́nìí. àwọn yẹn bá ní wọn ah, omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn náà bá lọ. Ọlá wàkún mu Ismail Ẹ̀jẹ̀lmá. Ìyá Ismail ló ti jókòó ní omi. Bàbọ́dún. Mo ti rí pé ìyá yìí wọn ọ̀gọ̀ rárá wọ́n jókòó ní omi. Omi dàbí ń lò tẹ̀lé ẹ̀jẹ̀ mọ̀ pé Zamzam yàní àyà ni. Ẹni bá ń sọ̀tọ́ lá ń pa Zamzam wọn pé tọ̀hámù tó ọ̀mí wọ́n sì fa ọtọ́kùnmi. Oúnjẹ ni ẹni tí ọba róúnjẹ ìwòsàn ni ẹni tí ọba gbádùn kọ́ra àárínú àwọn ẹni ìṣáájú tó lóṣù mẹ́fà tí òun ju zamzam lọ kó sí kú yìí sì ń tóbi ń sara rárá zamzam ní sí. toró mi yẹn ó yí lẹ́nu òyì jìdá òní mẹ́rin yóò fi rí pé àyà ní kọjọ́ mídíọ̀ àyè àwọn mídíọ̀ àyè wọ́n pẹ́lẹ́ wọ́n tètè máa ń lọ òun ó yí lẹ́nu kì í ṣe gbódù ọ̀tẹ̀ oúnjẹ ni kọ́dà ààrẹ lómi tó lò tó lásìkò tó pẹ́ lẹ́yìn sáwúrò àti zamzam yẹn ó sì lò fi fi ayé kò sí nǹkan kan tó bàjẹ́ lára ẹ̀ rí ìyá ẹ wa Ismail ìyá Ismail wa ti kí ni o ọjọ́ pọ̀ tóbi. ọkọọlù àtàkùnrin ẹ ànẹ́nzílá ìndàkì sí ìyá sẹ́yìn ń da fún ẹ bá wa láyé àti rí ni baálẹ̀ tù ẹ̀yin ni baálé tù ibi báyìí baálé ọkùnrin yóò lẹ́nu pé baálé obìnrin ẹ̀yin ni baálé tù ibi báyìí o. sẹ́yìn ọ̀dà fún akáwọn ẹ̀ wà lọ́dọ̀ yín ìyá ní mẹ́nẹ̀ ìmí nìkan ní ń dájú àtọmọ mi tẹ́lẹ̀. ìjà ẹja yẹn o báwa la lómi o tẹ̀rí pé yà á là mọ́lẹ̀ dáadáa pé àwa la lómi o ọ̀rọ̀ pápọ̀ kùnrin rẹ̀ yẹn jẹ kọ́ o. ọ̀yà àwọn yẹn láwọn náà gbà bẹ́ẹ̀ lẹ́yìn náà la bá ń di omi ya. قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم وألف ذلك أم إسماعيل وهي تحب لأنس أنثى wọ́n ní afáwọn abdullahi ibn abbas ọjà lọ́wọ́ tààlà àníkúmá wọ́n lọ́n sọ sọ́lá lọ́wọ́ pé alifa dálíkà ìyẹn wá ṣe déédéé ara ìyá wa Ismail tọrọ òun náà ń bẹ ń wẹ ni tí ó bá ẹnẹjú tẹ́lẹ̀ káà ní ọjà ìjọba alẹ́ yẹn gbé bí ó ti dà. àwọn yẹn bá jókòó mẹ́ẹ̀ pé bí táwọn máa gbé adé bẹ́ẹ̀ wọ́n bá tún lẹ́ni táwọn ará àlejò ẹ máa bọ̀ wá sí rómi o. <laughs> tó fi ti kọ́ padà dìgbà àwọn náà ń kọ́lé sálùkù kọ́ búkà tiẹ̀. Eh, eh. bẹ́ẹ̀ ni ó ti yé wa wípé èdè Ismail àti ìyá rẹ̀ ṣèlè lára àwọn yẹn ni wọ́n dé pẹ̀lẹ́dẹ̀ lára àwọn jọ́rọ́mù shabbal gulam nabiyullah Ismail alayhi salatu salam ó di ọ̀dọ́ ǹde ọ̀tà alámàlà àrọ̀bíyàtà mí ọwọ́ akó èdè lára lọ́dọ̀ àwọn owó lọ́dọ̀ àwọn jòrò. Zawaju mura'ata minhu. Wọ́n um, um, um, ní wa an fasuhu wa àjábò hìnà ṣàb. Nàbíyìlá Ismail ọ̀wọ́n lọ́dọ̀ wọn pọ̀, ó dẹ̀ jọ wọn lójúmọ́ láìkẹ̀ nígbà tí wọ́n rí tọ́dọ̀ dán wọn bá ní à ah, ìwọ ta nífẹ̀ẹ́ sí yẹni zawaju nígbà wọn rí kó ti dàgbà wọn fẹ́ mi fún láàrin wọn wọn máa tàbí ọmọ Ismail níbẹ̀ yẹn nìyá Ismail ló ti jáde láyé àwọn bí kò lé wọn. ẹ̀jẹ̀ Ibrahim bá dà máa tọ́jà wọlé Ibrahim ní sọ́ọ̀lì Ismail ní sọ́ọ̀lì àtàrí kàtà. Nabiyullah Ibrahim alayhi salatu wa salam ọwọ́ á dín lẹ́yìn ìgbà tí Ismail ti fẹ́yàwó láti wá wo pé tó ọmọ mi tí mo ti ẹ̀ bíbí láti fi jọ́ mẹ́ta ń dà àmẹ́jì kò sí tẹlifóònù wọ́n lọ́mọ kú ìyá ọ̀gbọ́ àtìyàwó ti kú ọkọ ọ̀gbọ́ ọ̀nà ìdèjì ọlọ́run lọ́mọjọ́ ti máa bó ti gbé rìn kí wọ́n tó sẹ̀ dé rí ọdún méjì rí nígbà wọn ròyìn àfa ẹ̀yìn bàbá àfa wa ṣe padà tí wọ́n ti láàrin ọdún méjì wọn fẹ̀rẹ̀ láti ilẹ̀ bàbá sí lọ́nà. lórí pé wọn láàyè fẹ́ ṣòfò nílọrin àwọn fẹ́ lọ jẹ mọmú bẹ ìjẹ tí wọn bá ti yẹ mọmú mi ò ti kú gan àbíwò làwọn yóò ti máa kírun níjọ ọdún méjì wọn ìwọ ń fẹsẹ̀ rìn bọdì ọdún méjì wọn lò lọnà yẹn máa ń bẹ àwọn máa bá kan láyé dáadáa tó fẹ́ láwọn máa ń lo òkè wa wọn sì tún ru kòkó lọ òkè o tí gun dé gan máa mi ọwọ́ adélẹ́yìn ìgbà tí Ismail tó ṣe kíni o tó ti fẹ́ bì ní ìtọ́ yà tẹ́ríkátà wù kó fi wá wo kíni o kọ́ wá wọ ọmọ rẹ̀ tó gbélẹ̀ látijọ́ yìí. ọwọ́ abẹ́ Ismail. ọ̀sẹ̀ alamọ̀rọ̀ ọ̀sẹ̀ àwọn ìyá. ánìkò. فقالت خرج يبتغي لنا ثم سألها عن عيشهم عن عيشهم وهيئتهم فقالت wọ́n ní kọ́ Ismail ọwọ́ bí ìyàwó ẹ̀ léèrè ìgbẹ́ ọgbẹ́ ńkọ́ wọn níbẹ̀ ni ọjàde ọwọ́ àǹkẹ́dá jẹ lọ ọwọ́ bẹ̀rẹ̀ pé bóòlù sẹ́mi bóòlù ṣe sí à wọ́n ní pẹ̀lú lágbúrú làwọn wà omi mú ní pẹ̀lú láburú omi lé fọṣákàtì ilé ó ní ni ilé koko kódà gbogbo bàbá. kọ́ọ̀là kọ́ọ̀là kọ́ọ̀là

Láàrin nìkan léèrè wa ni. Ìyàwó ní bẹ́ẹ̀ ni. Bàbá arúgbó kan wá báyìí báyìí wọ́n ṣe rí. Ọwọ́ wa béèrè pé bó o lè ṣe sí ẹ̀ mo dẹ̀ fún un nírọ̀ àbárí tù hú. Àì àì àì àì ṣùnà. Ọwọ́ abimí léèrè pé bó o lè ṣẹ̀mí wa. Bàbáńtù Anẹ́nẹ́ ti jó di Fáṣíjà. Mọ wá fún un níròyìn pé inú ilé kókó àti wàhálà láwa o. Wọ́n máa ń bèrè pé tó tí bàbá sì ṣàkọọ́lẹ̀ kan fún ọ. Àwọn níbẹ̀ ni ẹ mọ̀ kọ́ gbẹ́nẹ̀. Wọ́n lọ́mọdé ọ̀bá gbẹ́nẹ̀ kọ́ ẹ̀gbọ́n ọ̀fẹ́ rẹ̀ bá rí kí ni bàbá sọ fún. àmọ́rò ni a ní àpá àríkà sàlám. ó ní kí n sálámọ̀ sí ọ. wàyà fóònù bá jẹrẹ àtàlà tàbáàdì. ó ní kò ṣe ń jẹ náà náà léyìí. kọ́lá já ká á bí. ó ní sọ̀rọ̀ ẹni tó wá ní ìtọ̀ ọmọ bàbá mi gẹ́gẹ́ ni. àmọ́rò ni a ní àwòfà yúkọ̀. ó ní kí n yà ọ́ nìyẹn pé kí n kọ́ lẹ̀ pé èso fi gidi. torí bẹ́ẹ̀ falẹ̀ ṣèpín bí àhìlẹ́kà ọ̀ kọ́tọ̀ lápọ̀ ha ọba kọ́ lẹ́yìn ẹ̀yẹ. ọba ní ah, eléyìí ọ̀dájú rọ́ọ̀mù yàwó kí ọ̀hún lè dẹ́fẹ́ fún mi ẹ bá ń tún mú mi wọ́n tún fẹ́ mi lọ́dọ̀. wọ́n ní ànábì bọ̀ yọ alẹ́ sọ̀rọ̀ sọ̀tàlá ó tún lo àsìkò díẹ̀ ó tún padà wá. bàbá mi jẹ́ dìde o. ọ̀tún bá ìsìnmáìlú bíi ìdàkọ́kọ́. ọba wọlé di ìyàwó rẹ̀ wá tó bẹ̀rẹ̀ pẹ́tọ̀ ọkọ́ńkọ́. ọlọ́wọ́ nǹkan tá a jẹ lọ ni. bóòlù ẹ ti wà. ọba bẹ̀rẹ̀ pé bóòlù ṣe mí yín bóòlù ṣe sí yín. ìyẹn ọbí dáadáa nìyẹn ìyẹn dáadáa. wọ́n ní àwa wà pẹ̀lú orí kódà ìgbàláyà àrísì àgbádùn. wàá wàá dùn náà asmẹ ó wá fi yìn fọlọ́run dáadáa. ọ hmm. wá béèrè bàbá tún fẹ́ kó fẹ́ tọ̀ pamọ́ sa àwọn ọ̀dà kí lè wá jẹ sẹ́yìn gbádùn bẹ́ẹ̀ ni. ọlẹ́rìn ni. ọ̀dà tẹ bá jẹrẹ sẹ́yìn kí lè máa ń mu. olómi láàmú sí. ah báwo ni ibrahim ṣe kú ju àdúrà sí wọ́n ní ọlọ́run wò bá ń fi ìbùkún síbi ẹran tí wọ́n ń jẹ àtomi tí wọ́n mu. ẹ̀yin olùgbọ́ mi ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ kò sílùú kan ní gbogbo ilé ayé yìí tí yẹn lè jẹran tó bí wọ́n ti ń jẹran ní mọ́kà tí sùdán ò ní bá àyàfi mọ́kà ni àdúrà nẹ́bí Ibrahim alayhi salatu bí èèyàn bá dẹ wò ẹni tí wọn gbé tí ó tó báyìí láì ṣe egun bẹ ẹrin lásán fà wọn ti fi òróró òróró wọn fi bọ òróró wọn bọ ni o èdè pé wọn di o òróró ni wọn á fi bọ kí gbogbo nǹkan aládùn ó ti wọlé sínú rẹ dáadáa bí yẹn bá sì parí ẹrin yẹn tí ì bá ṣe pé ní bá mi nú àbáwọn tó ń bá nínú wọn ọgbọ̀nsẹ̀ kò ní sí èèyàn ní sùn láti sùn àgàgà àwọn ẹni tọ́lọ́ wọn bá àlekè ọ̀làdá síbẹ̀ tí ìbá sáwọn àjèjì tó ṣe pé nùtí wá ti máa ń ròdì tẹ́lẹ̀ àwọn àjẹjì lónìí bá ti jẹ bíi kiri bíi mélòó báyìí wọ́n ní bẹ́ńbẹ́ ti ń sunú. wọ́n kì í fẹ́rẹ́ jẹun tẹ́lẹ̀ ńlẹ̀ ẹ̀rìn ẹ̀bà lọ́dẹ̀dẹ̀ yìí. àdúrà níbi Ibrahim náà alẹ́ sọlá tọ̀sẹ̀lẹ̀ tó ti bẹ lóyún pé ọlọ́run ò bá mi fi ìbùkún ti di ẹran àti kíni o àtòmí àwọn afa sọ pé kò síbi tí èèyàn tó ti lè jẹrẹ tó bí wọn ṣe ń jẹ ní mọ́kà tí sùtọ́ ò ní bá sùtọ́ bá yẹn. ní ọ̀kẹ́ náà àwọn ọmọ ìyá wọn mú dédì gbọ́ mi wọ́n lẹ́nìkan sọ pé òun fẹ́ ṣe dàbára ó ti di pẹ́pẹ́ yẹn kan pé dàbára ni ọwọ́ aṣọ bára alẹ́ rẹ̀ pé òun ní dàbára kan tóun fẹ́ ṣe bó ti di pẹ́pẹ́ yẹn ni kí wọ́n pa wọ́n wá ṣe fóun wọ́n fèèlò sí dáadáa ẹ bu yòókù tó kún bẹ́lẹ́ ọ̀ọ́dà ọ̀pàrọ̀ ń parọ́ tẹ̀rẹ̀ jẹ. àbá ọmọ apárí pẹ́pẹ́ yẹn tó fi sọ̀kalẹ̀ fọ́fíìsì. sókò dẹ̀ níbẹ̀ lọ́hùn yẹn. lórí pé èèyàn kan báyìí wọ́n fi odidi adé wọ́n fi sọrí rẹ̀. ọgbà táwa mi abẹ́ ṣe tọ́ọ̀rù ni odidi adé kan. wọ́n ti yorí kó ń bẹ́ òní sẹ́sẹ̀ ń bẹ̀ mọ́ àwọn nǹkan tí ó ní ọ lára nìyẹn wọ́n ti yọ́ kó ń bẹ́ àtàpá. wọn á lè wá gápá jẹ káàkiri kékeré jẹ káàkiri wọn bí ọkọ mẹ ẹran sùkẹtẹ tọkàn máa kù yín náà ni ẹgbẹ́ mo ròyìn ọ̀kan náà àwọn èèyàn lọ rí ológbò ológbò yọ báyìí ẹ tó kò ní jégún ajẹ́ tọ́ba ti fọwọ́ sí ẹran rẹ̀ jẹ dábàá ńlọ nìyí kẹ̀kẹ́ wa rí bí ọ̀fẹ́ gàtájà ọ̀dẹ̀ sí wọ́n mi ṣe wọ́n máa wò rẹ̀ àwọn kẹ̀ fi ń dọ́là náà ni yóò kẹ̀ máa ṣe fàájì káàkiri báyìí náà ẹ̀wò ẹ̀wò rámọ̀ ọlọ́run ẹ̀wò rámọ̀ ọlọ́run fún ti jáde láàrún lóko. ẹ̀rí wọn lánàá bí Ibrahim alayhi salatu wassalam ọwọ́ abẹ́lẹ́ nǹkan lẹ́hùn mẹ́bẹ́ẹ̀ ni kìlẹ̀ hùn fi lẹ́hìnmí wẹ̀lmẹ́ ọlọ́run bá ní fi ìbùkún sínú ẹran tí wọ́n jẹ àtọ́mi tí wọ́n múlẹ̀ náà. ọ̀la nàbí sọ́lá lọ́wọ́ aleyhi wa sẹ́ńtàm. náà. wàlà yẹ́kùn láwùn yàrá máa ń bẹ ṣàbùn wàlà òkàlà láwùn dáadáa aláwùn bì. tọ́ wọn tó bá já sí pé torí kò sí horo kankan fún wọn nígbà yìí tí wọ́n ń jẹ jẹrin àtọ́mi lọ. tọ́ ẹ̀kọ́ wà ní ẹ̀wọ̀n pé gbẹ̀mí tọ́ ẹ̀kọ́ wà ní ọ̀bá dẹ̀ bẹ̀ lọ́hùn pé horo yẹn gan kọ́ náà kọ́ fífò. قال فهما لا يخذ عليهما أحد بغير مكة إلا لم يوافقاه tọ́ wọ́n ní torí bẹ́ẹ̀ wọ́n dàbí pé wọ́n ti mọ wí náà nìyẹn ìwọ̀n wí yẹn náà làwọn náà wí nù kíra wa yìí o ló fi já sí pé ẹrin àtomi la yakhlu àléhìmọ̀ àhàdùn ẹnìkan ò ní sọ fún wọn lọ́wọ́ kálúwàtì tí ọ̀pọ̀ àbùdókì bi ghairi Makkata níbi tó yàtọ̀ sí Makkah illa lamu yuwafiqo wà fi kọ́ bá gbé. ara rẹ̀ ò ẹ mi rárá ẹni àtọ́ mí ni ni o ẹni kan ní sọ pé àbí ọlá nẹ́bí ti ṣàdúrà wọ́n á kí ìmọ̀lẹ́ ń sẹ́yìn bí báyìí òní bá yọ yọ bí òde aṣọ kẹrin kódà yọ kẹrin ìlérò láti ìgbà yọ kẹrin kí n parí pé ìbádìí ẹ̀wọ̀n tó tún ṣe yìí náà yóò máa sọ róró pìkì tí yóò máa sọ lásìkì ní máa dárì kò ní sí yẹn sùtà kò ní sí yẹn sùtà wọ́n ti rún gbogbo yèrè wọ́n rún gbogbo ẹ̀ sí àwọn àwọn òróró bí òróró dáhà sẹ́ẹ̀ fi ń para ni wọ́n ti fi ṣe àwọn kìnnì ṣàìtú nkankan òróró má bara jẹ tára sí ọjà pé wọn máa yàgbẹ́ wọn ní ohun tó dúró dùn ní pé ọ̀sẹ́ nìkan tí ọ̀dẹ̀rin àti omi wò láàyè mí ìtọ́yàtọ̀ sí mọ́ kàmú ní ìbára mu. àdúrà nàbí ìbọ̀wọ̀ ṣe. wàyídà já àzá òjò fàkọ̀rọ̀lì alẹ́ ìsẹ̀lám wàmúrí ìbísú. yòtá bit. yòtá bit atọ́lákà báàlì. tọkọ ẹ bá dé àǹsálámọ̀ sí omi dáadáa ni wọ́n. àwọn àbá ń pa aláṣẹ wípé ẹnu ọ̀nà ilé rẹ̀ yìí onímọ̀ ni kò mú lẹ́kùn yìí dúró lẹ́kùn yìí dáàbò sí wa. ọ̀làmàjá ìsmáìl kọ́ ọba bẹ̀rẹ̀ pé sàárẹ̀ ni béèrè wa. ọ̀la ti nàá. a ọkùnrin yẹn níbẹ̀. àtàwọn ṣe wá sani ayà. ẹ wo bóun tún fi ròyìn yẹn. bàbá kan wá àwọn ojú rí. wàá fi hàn sí alẹ́ yìí. ọ̀sà yìí bàbá yìí. bàtà àlàní àǹkà fàkùbírì túwú. àbárí túwú. ó bi mí léèrè ń parẹ́ mo wá fún yín o. bàtà àlàní kẹ́ ìpàrà àyè ṣe. wọ́n ní bọ̀dà á ń lò tẹ̀lé àkàbárùtù ànàjẹkọ yìí. mo ní ah, èmi o tó bá jẹ́ mi alhamdulilayi mo wà dáadáa mo ti wà. ó dàgbà ọ̀ṣọ́ kábíyèsí. ẹ ọ wá sọ àsọlẹ ó ní sọ́ọ̀tà àsọlẹ kankan kan sọ́ọ̀tì ó ní bẹ́ẹ̀ ni. wàá yẹ́kọ̀ọ́ àlẹ́ àlẹ́ ó ní mọ̀mú sálámọ̀ sí ọdún. wàyà múlùkà àmì tìtàbí àtẹ̀bàtà báyìí. àwa ni kí n kọ́ láti ṣe ilẹ̀kùn yìí dáa jẹ́ ọmọ àwà bẹ́ẹ̀ má ti ń jẹ o. ọ̀la dáa ká á di. ah anabi eh, ismail alayhi salam wọ́n lẹ́ni tó rí yẹn bàbá mi gangan nìyẹn. àlẹ́ àtàbàkù wọ́gán lẹ́nu ọ̀nà ẹlẹ́ni. a ní òmù sí kàì. ohun tí bàbá ń sọ náà ni pé kí n gbọ́ ọmú kí n má jọ jábọ́ obì dáadáa ni ọ́. mo sàtún láti kò tí ó lò. mo tún dé lẹ́yìn ìgbà yẹn. nàbílà Ismail alayhi salaam ọbẹ̀rẹ̀ sí ní gbé ọfà tí wọ́n máa lọ fi dẹ̀gbẹ́ wọ́n ń gbẹ lọ́wọ́ tààtàdá ọ̀hátì lábẹ́ igi ní lábàǹtù kan igi yẹn wá súnmọ́ zamzam náà. ọlọ́mọ ọ̀rọ̀ ààrù kọ́ ọmọ ilé yìí. ó rí tí bàbá ń bọ̀ báyìí ó sáré dìde pé bàbá òun ni. wọ́n ní àkàmọ́ yẹ́sìn olùwárí lùwàlà. ó ṣe bí ọmọ ṣe é ṣe fún bàbá ọ̀dọ̀bálẹ̀ wọ́n sàkọ́lé wọn ò fi ẹ̀kọ́ bàbá bẹ́ẹ̀ ti ń bọ̀ lókèrè gan-an bí ẹran hmm. yóò dìde pàdé o ẹ àti bí bàbá náà ṣe ṣe sọmọ àwọn náà ṣe. ọmọkọ ìyá Ismail. ìrẹ Ismail. ìnàlá àmọ́rọ̀ ni ibi. ọlọ́run máa pa mí lábẹ́ kan ni. ọ̀la pàṣẹ àmọ́ àmọ́rọ̀ òmìnirika àmọ́rọ̀ kàrọ́bù. torí bẹ́ẹ̀ ṣe ń ń kọ́ rẹ̀. wàtúwìn wàtúwìn ní. ní. abuniya. an abuniya aa wúni báyìí tán. lórí ibi tá a wáyé ọlọ́run ní nkọ́lé bẹ́ẹ̀. wà á ṣàrọ̀ ilé ìlà àkàmọ́tì mùrìtẹ́síyàtì ọ̀làmọ̀ ọ̀lẹ̀. ọwọ́ àdìgínà àṣàrà ìlà àkàmọ́tì ọwọ́ àtọ́ka sí òkè kan òkè tá a rí mọ́rìtàfíà òkè náà ga ó ga ju àwọn àyíká rẹ̀ lọ. ẹ̀rí wọn tó bí àdúrà dáńsọ látẹ̀gbà yìí nìyẹn o níbẹ̀ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ilé nìyẹn. إسماعيل يأتي بالحجارة وإبراهيم يبني. àwọn ajá ti pé Ismail nílò gbogbo táwa bàbá ń kọ́lé lọ. ọ̀sẹ̀ ìdánù sáfà ìgbìnà. tó fi di pélé yẹn padà ga. jẹ́ àbí adé ìhajáru ọ̀dà àwùlá. ọwọ́ á gbé òkúta yìí wá ọwọ́ á gbé e fún. Ọkọ máa lé. Wọ́n nàbí Ibrahim alayhi salam wá dó sórí ẹ̀. Ọ̀rẹ́ mi wa Ismail yìí náà. Kí ti ń kọ́lé? ìsìmáyìlú ń gbógun tán bàbá bàbá ń kọ́lé lọ níbẹ̀ wọ́n ti ń sàdá yẹn pé ọ̀bà náà ta ọ̀bà lè ní ìnà ìnàkà àtàsẹ̀mí ọ̀nà àlè. ọ̀bà náà ta ọ̀bà lè ní ìnà ìnàkà àtàsẹ̀mí ọ̀nà àlè. wọ́n ní ìwọ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ta ọ̀bà lè mí ná. títí olóore la rí pàǹsì ilé rẹ̀ là ń kọ́ tí wọ́n ti máa ṣèjọ́sìn. ọlọ́run gbà ìnàkà àǹtà sẹ̀mí ọ̀hún làálẹ̀ torí wọ́n lọ́wọ́ ọba sẹ̀mí ọ̀hún ni ọ́ ẹni tó gbọ́ gbogbo nǹkan ni ọ́ kí tún máa ń bún yẹn gbọ́. àlẹ́ àlìm alámọ̀tán ni ọ́ àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yẹn pátá ẹ̀dúrà áwòlà lìbáyìí wọ́n fi yí ká gbogbo ilé yẹn wọ́n bá tún sàdúrà yẹn náà ní pẹ̀rọ̀ bá náà takọ́ bàlẹ́ mi nà ẹ̀ àmì àfẹ̀mí wọn náà lè wọ́n lọ́wọ́ ọba dákun gbà lọ́wọ́ wa orí wọn lọ́wọ́ ọba ọba tó gbọ́ ni ọ́ ọba tó mọ àmọ̀tán ni ọ́ àwọn afẹ́ sọ eléyìí òun ni bí nàbí ilá Ibrahim alayhi salatu wa salam wa abnuhu Ismail ni wọ́n ti kọ́ Kaaba sọ́wọ́rì parẹ́ ti wà tẹ́lẹ̀ àwọn sọ wa pé àwọn Kùráìṣì náà tún kọ́ Kaaba o lẹ́yìn tí nàbí ọlá Ibrahim alayhi salatu wasalam bimudadin tawila láwọn àsìkò tó pẹ́ kótó di pé ọlọ́run ọba gbé ànábì dìde sallallahu alaihi wasallam ó kún àádọ́ta ọdún ká nẹ́bì máa dà nẹ́bì ọlọ́run òun ni wọ́n kọ́ ọdún mélòó nìyẹn lọ́jọ́ orí ànẹ́bì. ànàbí ọ̀hún sọ pọ̀pọ̀ ọdún mẹ́wàá tí wọ́n ṣe kí ni o wọ́n bí ànàbí àbẹ́ ti kẹ́sì ẹ mọ̀ tán ládàá ẹ kẹ́ mọ̀ tán. ok kẹ́sì àádọ́ta àbí ọdún márùn okùn ọdún márùn tí gbà dìde lórí fún anabi ti di àgbàlagbà wọn ti ń bímọ gan so òun náà ń gbé òkúta fún wọn sọ síbẹ̀ fún anabi jẹ́ ọmọ thirty five years nígbà yìí salawatullahi wa salamu alayhi da'ima ila yawm al-din afa muhammad bin ishaq bin yasab nínú sira. falamma balagha rasulullah sallallahu alaihi wa sallam fasalatin sana. nígbà tó di kó àwọn sọ̀sọ́lá pé thirty five years. Tama ni Kuraiṣu ìbìlẹ̀ lè kàbà. Àwọn Kuraiṣi wá péjọ pé àwa ní ọkọ̀ kàbà yìí, olórí parí òsínbẹ̀ mọ́. وكانوا يهمون بذلك ليسفكوها آه wọ́n ní yahimuna bidalika lè yafiqufu ha wọ́n gbèrò bẹ́ẹ̀ ipe àwọn máa ti sákòfò rẹ̀ sákòfò òun ni ajá àyíkọ́ àwọn ó ṣe kìnní ajá rẹ̀ náà. wàhálàbùnà ajamuha. yahabuna ajamuha wọ́n ń pé ajá táwọn fẹ́ mọ̀ yìí àwọn ò fẹ́ ṣe kí ni o àwọn ò fẹ́ wó ká bàkótó nípa àwọn ò ṣe kí ni o àwọn sì àjà yẹn. wà ìnà màá kára ti rọ́ọ̀dù màá kọ́ ọ̀pọ̀lẹ̀ kọ́ ọmọ fàárọ̀dẹ́wù rọ́fà wọ́pẹ̀ kí fà á. ẹ wọ́n ní torí pé bí ká sọ pé nǹkan sán kọ̀ wá dáadáa bó ti wà wọ́n kàn wá fẹ́ gbèrò pé àwọn fẹ́ tún ṣe ń tà wọ́n àwọn sì ṣe àjà rẹ̀. Nítorí pé àwọn èèyàn kan bẹ tó ṣe pé wọ́n ti jí pẹpẹ ọ̀rọ̀ kábà àwọn ti ń jí kóńgbà tí wọ́n rí i pé ibìkan ti sán níbẹ̀ wọ́n ti ń jí àwọn nǹkan tó jẹ́ nǹkan tó níye lórí tọ́wà náà kábà wọ́n jí kó. wọ́n níyẹn dẹ́ wà nù kànga kan nínú kábà ń bẹ̀. وكان الذي وجد عنده كنز ذا بويك مولى بن ملح بن عمرو بن خزاعة ẹni tí wọ́n bá káńsù yẹn lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá pẹpẹ ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ òun náà ni duwai duwai مولى بني مليح بن عمرو من خزاعة ọyà. wàkọ́tọ̀ àti kùrẹ́sì yàjà. àwọn kùrẹ́sì wa gbá mú wọn bá fi kí ni wọn gé ọwọ́ rẹ̀ dànù. wọ́n yẹ ọmọ náà tó àná lẹ́bí náà sára kú wájú ọ̀hún yìí dàbí wẹ́ẹ̀. ẹ àwa àwọn èèyàn kan táwọn lérò yìí pé àwọn kan jí pẹpẹ ọ̀rọ̀ yẹn gbé kì í ṣe ló gbé wọn lọ gbé sọ́dọ̀ rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ ni ẹnu ọgbẹ àwọn Yorùbá náà máa ń sọ wípé agbépo ní àjà ẹ lájà àkọjálè ẹni ọgbà ni ọjà kìnìún ajá ni ọjà ọjà jẹ agbẹ́kọ̀ ní àjà ọ̀sẹ̀ kìnìún o ọjà lè ní ọ̀sẹ̀ fẹ́ ni ọgbà torí tó bá ní kò wojú yálà ọ̀fọ̀ náà ni mọ́rẹ́ ni gbà á lọ́wọ́ ẹ̀ so àwọn èèyàn wá nílò yìí pé alẹ́dí náà sára fún àwọn tó ń gbé káńsù yẹn wọ́n gbé pẹpẹ yẹn wọ́n gbé pẹpẹ ọ̀rọ̀ yẹn wọ́n lọ gbé sọ́dọ̀ ọ̀dùwẹ́ ìkùn فكان الباب قد رمى بسيف السفينة إلى جدة برجل من سجار الروم. أها فتحطمت. نعم. وني ní bẹ́ẹ̀ dẹ̀ sí ní ibùdó nìyí yẹn ni pé ọkọ̀ ẹ̀ ọkọ̀ ojú omi dẹ̀ ti gbé ẹ̀ ó ti gbé yẹn kan náà àwọn olùṣòwò Rome pẹ̀lú ẹrù ta ni jí kó yẹn ó ti gbé wọn lọ jìnnàjìnnà fọ̀tà hátọ́mọ́tì kìíní yẹn wá ti bàjẹ́ ńbẹ̀. wọ́n á rí pákó rẹ̀ pákó ìyẹn ní pípẹ́pẹ́ ọ̀rọ̀ kaba yẹn pákó yẹn wọ́n á da padà pé òun làwọn máa fi ṣe òrùlé làwọn mọ̀ fi ṣàjà rẹ̀ yẹn ni pé láti ṣe bí ìbọ̀wé mo ṣe fi síǹjè lò pé pákó yẹn òun làwọn fi ṣòrùlé rẹ̀. nàìjíríà wọ́n ní bẹ̀rẹ̀ ní ní mọ́kàngbà yẹn àgbẹ̀ wá ọmọ mọ́sàrì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́hún jẹ́ nàìjíríà tọ́jẹ́ kápẹ́ńtà àwọn àgbà yìí pé mo tó wọn fi tún ṣe òun mọ kí wọn jẹ kó òun ṣiṣẹ́ lórí ẹ. وكانت حية تخرج من دير الكعبة التي كانت تطرح فيها ما يهدي لها كل يوم. wọ́n ní ejò kan wá wà ní bíbélì kàbà nínú kànga tí ní kàbà yẹn wọ́n ní ejò yẹn máa ń ní máa ń mú nǹkan jáde yàní kulla yawmi lójoojúmọ́. Ọ̀yà. Tọ̀tọ̀tọ̀ dọ̀kú ọ̀la jùdẹ́rì lè kàbà. Wọ́n ní tí ọba àjò ti di ògiri kàbà. Ọ̀kan ti mú ma yàhà búùlù. Ìyẹn wà nù nǹkan tí wọ́n ń fàyà ń gbà. Ọ̀bẹ́rẹ̀ ká àná òkàna láyé dùnú mí ni àhàdù ìlà àzàlá wàkàṣàtì wàkọ́tà àti fáàhà. Ọ̀kàrò yàhà búùlù. Wọ́n ní tọ́lẹ́ nìkan ò ní fẹ́ súnmọ́ kàábà báyìí nígbà yẹn àyàfi kéjọ yẹn kọ́ yanu kọ́ máa múra bíi pé òun fẹ́ sáájẹ ẹ́ ọ̀rọ̀bọ́ lọ́wọ́ kẹ́ fi ṣèdẹ́rù báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù rẹ̀ ọ̀yà ọ̀báyìí náà. ọ̀báyìí náà yíyá ìyá o máa ń tàtàtà jàpọ̀ aláàjìdáàrí ní káàbàtì kàmú kan ti tẹ̀sán bá a sọ lọ ilé yá ọ ìrọ̀n fàhátọ̀fà ha ọ̀dà àbàdìyà. wọ́n ní láàrin bó ṣe máa wọ́n ní bí ṣe máa ń ṣe nìyẹn tí ó yanu ọba ti di pẹ́ nìkan fẹ́ súnmọ́ rẹ̀ báyìí á yanu àwọn ọ̀bẹ yóò jó àṣetánì wọ́n lọ́n wá arin yẹ̀kẹ́ sí ẹyẹ yẹn wá sí kíni o ọ wá gbé lọ. àkọọ́lá ti kúrẹ́ yìí. nínú ìlànà ẹ̀rù ju àyẹ̀kú lọ́wọ́ kọjọ́rọ́ ìyá máa àwọn jẹ́. àwọn kùrẹ́ sì wá ní ejò yìí ní ṣèdíwọ́ ni ọ̀já àwọn orí kìíní yìí kọ́ látijọ́ yìí àwọn wá sínú rẹ̀ kàn báyìí pé ajá sí pé ohun táwọn fẹ́ ṣe inú ọlọ́run ti dùn sí. pẹ̀lú pàwọn ti padà rí ẹyẹ kan tó ti kí o ti gbé ejò yẹn ti gbé sálọ. عندنا na رفيق وعندنا بشر وقد كفانا الله الحج. níbi àwọn ní ẹni tó jó sì ṣẹ́ tọ́mọ̀ ń parẹ́ tó fara pákó táwọn fi ṣe ń bẹ fi sòrò lé tábà ti tó àwọn nípa ejò yìí. sàlámà fi بن علي بن عبد بن عبد بن عمرو بن عمران بن مخزوم من الكعبة أجرا ووثب من جده حتى رجع إلى موضعه. wọ́n ní fọlẹ́mẹ́ ajẹ́mọ̀ọ́rún ìgbà tẹ́nu ọwọ́ á kò lórí wípé ẹja túnbi tí ọba ti dáadáa wo kádẹ̀tún kọ kátún kọ wọ́n ń pẹnikẹ́ ní àbúwá ìbùnà àmú ìbùnà ààyè ìbùnà àbùdì ìbùnà ìmọ̀ràn ìbùnà màdùm wọn lọ á mú òkúta kan ní kaaba ọ̀wá sábàbí yẹ́dìhí òkúta yẹn bá jábọ ọ padà sáàyè tó ti mú bí wọ́n sọ pé kò tí wọ́n bá sọ mọ́ pẹ̀lú ọ̀fẹ́ sọ mọ́ ni máa ń wí wọ́n lọ́wọ́ sọ báyìí pé nọ́gbẹ̀yìn kò rè. wọ́n ní tọ́ padà sọ nìyẹn yìí pé tọ́wá yẹn pé fẹ́ mú kẹ̀kẹ́ wá láti tà láti fi kọ́ kàá báyìí ohun tẹ́ bá fi kọ ẹjọ́ jẹ́ nǹkan tó mọ́ o wọ́n yẹn ń ṣiṣẹ́ ni ẹ wá kó jọ rẹ̀ fi lọ́pàá fi ṣàtúnṣe kàá báyìí ẹjọ́ jẹ́ ohun tó mọ́ o. mahru bàgì nítorí pé kàá báyìí ò ní ṣe kọ́ pẹ̀lú owó kárùwà ẹ̀ hàn pé ní owó owó àràámù téèyàn gbọ́dọ̀ ná òun ni mahru bàgì kéèyàn lọ sí sọ́ọ̀bù àṣẹwó ọmọ agbowó lórí ẹ̀ bẹ́ẹ̀ bá fi ṣe nǹkan nǹkan náà ní í jọ o. ọ̀yà kátàkárà rìbá èlé òkó sínú ẹ̀ o. ìṣàbòsí fún yẹn kéèyàn tọ́ kókó já nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn kó wá kó wá pé wọ́n ń kọ́ káàbà lọ́wọ́ ẹ̀ ọba àwọn èèyàn ti máa ń ṣe pé tọ́lọ́mù náà láfi ṣe ó lè lọ gbé yẹn pa tọ́lọ́mù náà láfi ṣe ó lè lọ jalè nígbà wọn ni wọn ni wọn sọ pé kọ́ máa mú aago onídodo wá aago onídodo pé góòlù ń bẹnu rẹ̀ àti bẹ́ẹ̀dì àtijọ́ náà bàbá wa máa ń lò wọn bá rẹ́rọ ọlọ́run lọ́lọ́ ọjọ́ àgbo mọ́sálásí gbé ọba lọ́ọ̀tà lówó iyebíye ń tòótọ́ ọba ti sọ wá láàrin aago méjì wá wọn á fẹ́ máa sàdá má lọ sunkún wájú mọ́mù àkílọ́ fẹ́ kún náà là ń sàdá fún pẹ̀lú aago tí tẹ́gbẹ́ wáyé ó wà fún ní ọ́fíìsì àbúlálẹ́jọ́ ìbéèrè pé ẹ̀rọ aago yìí wọ́n láti jọ yìí èyí tó ń nẹ́kùn lòun fi padà fi aago mi wá. wọ́n ní ibùdó ishaq àtàwọn èèyàn ní ìṣàkíyàn náà hàdà kẹlá. wọ́n lọ́dọ̀ àgbẹ̀ pé súnmọ́ iná kùrẹ́ṣán kùrẹ́ṣán àjẹsà àti káàbà wọ́n ní àwọn kùrẹ́ṣ wọ́n tún wá tún pín káàbà. فكان شك الباب شك الباب من بني عبد المناف وزهره wọ́n mú ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà kan wọ́n ní kó máa jẹ́ ti bani abdulmanef àwọn ẹni táwọn sọ̀tà la ń bá rí ìpè ya bani abdulmanef ẹ̀yin ẹ̀yẹn bani abdulmanef sẹ́nì kan bí wọ́n á ti tọ̀wá fún tọ́wọ́ ayíkalẹ̀ ọlọ́run lásìkò yóò torí ọ wá tọ́wọ́ bí tọ̀wá fún yẹn ká fẹ́ẹ́ sinẹ́fìlà ẹ má kọ̀ fún ọ tẹsán fásitì mẹ́ta sọ pé a ní àgbẹ̀rọ̀ kírun bẹ́ẹ̀ bí ìpín yẹn lọ́ọ́ ti tọ́ àfò kàábà kan irú àsìkò yìí níṣẹ́ wọn pé yẹn gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ tí ẹ bá rí pé yẹn lálùwàlá àbọ̀tẹ̀ wọ mọ́sálásí ọ̀dẹ̀ ti lálùwàlá èyí ti nẹ́fìlà lásìkò yìí pé kọ́kàn kí nẹ́fìlà mọ́lẹ̀ kọ́ máa ṣe lásìkò yìí kí pọ́sẹ̀ wọ mọ́sálásí ọ̀dẹ̀ ti lálùwàlá àbọ̀tẹ̀ sàlùwàlá wọ́n fẹ́ ṣe nẹ́fìlà àlùwàlá irú yìí tí afáwà Bilalu máa ń ṣe sáńsọ sáláńsẹ gbọ́rọ̀ ẹsẹ̀ rẹ̀ ní àlùjánà tó béèrè lọ́wọ́ afáwà Bilalu yìí pé kí ni iṣẹ́ àṣepamọ́ bẹ́ẹ̀ ń ṣe tí mo fi gbọ́rọ̀ ẹsẹ̀ rẹ̀ lálùjánà níbẹ̀ ní tí mo rí tọ́jẹ́ sí àṣepamọ́ mi náà ni wípé kí n sàlùwà lákàn àfi kí n ṣe kí n kí n ṣe nẹ́fìlà tọ́lọ́n bá ní ọ̀rọ̀ mi lọ. ẹ̀rí yàtọ̀ síbẹ̀ àyẹ̀bẹ̀ kó yẹn dẹ̀ wọ́n mọ́sálásí yẹn wọ́n mọ́sálásí ìyàwó mọ́sálásí á ti jókòó tó sì náà fi lára ká méjì pẹ̀lú pọtí lálùwàlà ẹ̀rí àsìkò mẹ́ta nígbà tí oòrùn tọ́ba wà ní ẹyẹyẹn káyìlá ọ̀tí yóò tó òtò wọn fẹ́ kákìrún bẹ́ẹ̀ ìyàwó tún lè kejì tọ́run bá fẹ́ wọ̀ ìyàwó tún lè kẹta tọ́ba fẹ́ yọ àgbọ̀dọ̀ kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ò rí bẹ́ẹ̀ fẹ́ni tó lọ sí mọ́kà tọ́lọ́ ń dé mọ́kà báyìí ó débẹ̀ báyìí ó mú tẹ̀ àdéhùn ó ti tẹ̀yà tó mọ́sí ìdọ́wà dé mọ́kà ó ti tẹ̀yà tó mọ́sí ìdìmú dáwọ̀ kọ́ sí náà ní kí wọ́n tọ̀wá fún lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ń pè ń tọ̀wá fún ìfáàdọ̀ òun ti dá báyìí ó ju ní wo wọ́n pín kábà yẹn wọ́n gbé ẹ̀gbẹ́ kan ẹnu ọ̀nà kan kọ́ máa jẹ́ ti dání àdùnmọ́ náà ẹ̀fọ́ zà ọ́. lèbáni maxum kọ̀kọ́ báyìí lómi kúrẹ́ṣ ìdánwò ilé yìí wọ́n ní ẹ̀wà àrídìí tó jẹ́ àná rúkùnà lásùwádìí àdàjọ́ lásùwádìí ibẹ̀ yẹn àti rúkùnà lìyàmẹ́ni táwọn tó wọ́n jọ gbéra wọn náà ni rúkùnà lìyàmẹ́ni òun lẹ́ẹ̀kọ́ kẹ́kẹ́ tó débi kí ni ọ àjọ àpẹgbẹ méjèèjì náà ń pè ní àròkùnẹ́ni àṣàmìyáni àròkùnẹ́ni àṣàmìyáni ẹgbẹ́ ibi tó ti kan hijr hijr ismail tó fi bọ́ síbi ìyẹn ní kó kó níbi hajar hajar níyì ẹgbẹ́ yìí rọ́kùnù ṣáàmì ni ẹgbẹ́ yìí rọ́kùnù ṣáàmì ni. tó di eyín mẹ́ẹ̀ anilé yẹn jẹ́gun mẹ́rin báyìí ilé ìjẹ́kìnrin hajar al ilé ìjẹ́ rọ́kùnù ṣáàmì ilé náà ìjẹ́ rọ́kùnù ṣáàmì àwọn àárín náà ní hijiru wa níbí ìwà jẹ́ kíni o àrókùnrin lìyàmẹ́ni tọ rókùnrin lìyàmẹ́ni yìí àti ajá lásù àdófin ẹ̀pẹ́gùn yìí òun ni àwọn taniwọ́mù ni o àwọn ọba ní màsíkù tó ti ń jọ kẹ́kẹ́ wọ́n pín ní méjì àwọn bani abdulmanaf àti zahra àwọn ọmọ kíni o àwọn ọmọ bíbáyìí rókùnrin ní sàmìyàn kíkẹ́ àwọn aláàmójútó bíbáyìí ẹ̀wọ̀n pé sí olóore ni ìwọ nìkan lọ́wọ́ àgbo ládàá ni. àwọn bani mahzum àtàwọn ìdílé kan náà kùrẹ́sì àwọn náà tún so pọ̀ mọ́ àwọn mú kíni o àrókùnrin yanani bí ló ti chéǹjì àdó àtọ́ bá ń ṣe ló ti máa wí rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wọ́n máa ra wí bàbá yìí wọ́n máa wí bàbá yìí tó fi dé ibi kíni o àdàjà lọ́sùwàjì. mọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ni so àwọn á ní bíbà yìí làwọn ó mojú tó ń tà wọn. ọ̀yà. wàkàrà zọ́ọ̀bù ní káàbà ti ìbáni jẹ́bù wà záhàrì. ẹ wá rí ẹ̀yìn káàbà àwọn bàní záhàrì àbẹ̀ bàní jámùhì wà àti sẹ́hẹ̀mù àwọn làwọn làwọn ni àwọn làwọn ó mojú tó yẹn. wàkàrà ṣíkú lè xẹ́yẹ̀ lè xẹ́yẹ̀ lè báni abduldari bin kusi walbani asad bin abdulazza bin kusi walbani adiyi bin kaab bin luhaj wàhùn lè wọ́n wà lè ibi tó tún pè ní xatimu yẹn nínú àwọn ẹni ọ̀nà kan ní ni àwọn ẹni tá a kà yẹn náà bá tún mu yọrọ kẹsẹ̀ yẹn nìkan lẹ́jẹ̀ lẹ́jẹ̀ ládàá yìí. súnmọ́ iná náà wọ́n ní lẹ́gbàá yẹn aabu hadima ha ọ̀fà rọ̀ kù mí. àwọn èèyàn bá tún páyà kéhe ṣé áàzì lè wo kìnní yìí báyìí ẹ̀ pé tíyẹn bá fẹ́ tún léṣe tíyẹn bá fẹ́ tún kẹ́sẹ̀ ẹ̀dá ńgbà aláṣẹ ọ̀sẹ̀ ti fẹ́ tún ọ̀nà ẹ̀jẹ̀ kí ni wọ́n ṣe wọ́n kọ́ kú gbogbo tilẹ̀ yẹn náà kìnní yìí ẹ̀rú ń bà wọn láti wú o ọ̀fà rọ̀kù mi ẹnu wọn ọ̀fẹ́ kò lórí ẹ̀. fi hajj mi ha ó ní Al-Walid ibn Mughira ọba ní èmi ni màá ṣáájú yín nípa wíwò ẹ̀. اللهم لا مسرع اللهم إنا لا نريد إلا الخير ثم هدم هدم من ناحية الخير. طب وأنا الوالد بن مغيرة ọba gbé alimiẹwala miẹwala òun ni jígà ọgbẹ jígà àwọn anẹrù wa ń sọ báyìí Allahumma lamtura ha àbí lamturẹ Ọlọ́run máa fẹrù bá wa Allahumma ìwọ Ọlọ́run àgbèrò kankan jóore lọ èsì pa fẹ wọlé ọmọ pé abúlé àjè lóhun sọ fún bọ wá kó kábà ń tẹlẹ àbá àtàndẹ́mí Ibrahim mọ abúlé àlóhun bọ wá wọ ẹsùn ohun tójú rẹ rí ọ̀padà di kùránù yóò ti la ìlàkè ánìsà ọ̀padà ń kà ní ẹ̀fọ́ kí mo sọ̀rọ̀ pé àtẹ́kùbọ̀ àwọn dágidàgi tó kò yẹn bá kún ń padà ẹni tó fa irin jọ ni mo lè fi gbà yẹn ọ̀pẹ́ àtẹ́kùbọ̀ yẹn àwọn yàrá ìṣàlá àwọn ọmọ ti ń tọrọ ti ń tọrọ bára káàkiri ní láàrin ìgboro mọ́tàgbà yẹn ti gẹ̀ẹ́sì so nípa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ wípé àwa ti wá àgbèrò kẹ́kẹ́ jóore lọ ọba wú ẹgbẹ́ kan nínú ọ̀rọ̀kùn náà nìyẹn. ọ̀tọ̀rọ̀bàṣọ nẹ́sù tìlíkà lẹ́yìnlẹ̀. àwọn yẹn wà ń sọ àwọn ohun tí ó ṣẹlẹ̀. ọ̀kọ́dún náà lọ. ẹ ti yé rárá àwọn ohun tí ó ṣẹlẹ̀ àwọn ohun tí ó ṣẹlẹ̀ sí òkè wa. fàyè òsì ìbá lámúnà nínú aṣẹ. fàyè òsì ìbá àti mùsíbà bíi dé bá kí ni o tọ́ba dé bá wò yí lọ àwọn kẹ̀kẹ́ mọ́ kílẹ̀ ọlọ́run yà máa gbé bẹ́ẹ̀ ni bó ti wà ní. àyà filẹ̀ bóyá máa wà lókè àlàpà bẹ́ẹ̀. ṣéyìn mo sọ náà náà ṣùgbọ́n bí gẹ́gẹ́ ọba ṣẹlẹ̀ ajásíkọ́ lọ́wọ́n ọba ti yọnu sí mu dáa ṣe ni. wọ́n tún dáa lọ́jọ́ kìí báyìí wàlídùn tún bọ́ta ó tún lọ́ọ́ kọ́ńtínú sẹ́rẹ̀. wọ́n ní gẹ́gẹ́ ọba ṣe. fàádámà wàhádàmà nẹ́sùn máa wò ọba wo àwọn èèyàn náà bá bẹ̀rẹ̀ sí wo gbẹ̀rẹ̀ tó kọ̀ kan. Bí mo yí lálọ́ kò sáà. Ìlàlẹ̀ àtàà. Tó fi padà di pé wọ́n wó léyìn débi foundation ìpínlẹ̀ ilé. Wọ́n dé foundation ìpínlẹ̀ tí Ibrahim fi lélẹ̀ báyìí. Afúdọ́ o. Ìjára ti kọ́ lórí ka Asinẹ̀tì Áfìdù bá bọ̀ bá bọ̀. Wọ́n ní afúdọ́ o ìlà ìjára ti ní xadìr wọn di wọn yẹn ni pé wọn lọ síbi òkúta òkúta ní xadìr tọjẹ gẹrin wọn ní òkúta yẹn dàbí asinna ọdà gẹ́gẹ́ bí bí ọkọ lọ́jọ́ òye pé akadà bá àdúrà bá ọ̀rọ̀ bí kí nǹkan jọyìn ọjọ́ bí ọ̀sán tí apá kan gbára wọn báyìí ní kéèyàn mú òkúta kọ lẹẹpọ kọ wá dúró lóhùn nìkan wọn ni wọn kú débẹ̀. قال فحدثني بعض من يروي من يروي الحديث أن رجلا من قريش مما كان يهدمها أدخل أطلق أدخل أطلق من أجرين من أن يقلع بها أيضا أحدهما فلما تحرك الحجر قدر مكة بأسرها فانتهوا عن ذلك الأساس wọ́n ní àtàwọn sọ pé hajjata ni bá dùnmọ̀ yẹ́rù yìí hadith apá kan àwọn tó gbà déètì yìí wá wọ́n ní arákùnrin kan náà àwọn kọ̀rẹ́ṣ nínú àwọn ẹni tí ń wo níjọ́ yẹn. adìkàlà àtìlẹ́ta bẹ́ẹ̀ ni àjàrẹ́ yìí ní ha lèyẹ́kìlá ó yàní wọ́n ló kí bí àáké àbíkà àkínní jígà ó kì í bọ àárín òkúta méjì kan láti fi hù ọfẹ fi ọfẹ yọ falamma taharraka alhajar wọn nígbà tó kúta yẹn yí padà báyìí tààna kọdọ ti Makkah bí àtìrì ha gbogbo Makkah ti bìtì fantawa angali kali asaasi wọn bá lè gbé ah kí lè yọ ọmọ agbé bẹ ìtumọ̀ ni pé foundation yẹ gbọdọ̀ yìí kò tí ì yé rárá àwọn òkúta tá fún wọn jọyìn lẹ́yìn mọ́ra wọn yẹn ẹnìkan á sọ pé àásù ah, ká fi lè hu tégbòtégbò ó kìkì ní bàbá ìgbógun mọ́kà dẹ́mi tìtù ẹ̀sájà fi ilẹ̀ kí mọ́kà má bàjẹ́ wọ́n á fi ilẹ̀ lórí ìpìlẹ̀ yẹn ọ̀rọ̀ mi àmọ́ báyà sì kò wà fún wa láti lè wí òun náà ni fanfa tó tún wáyé lórí wádìí ilẹ̀ hajar al-aswad àti ìdájọ́ anisọ̀sẹ́lẹ́m tó padà dájọ́ láàrin wọn tó sì jẹ́ ìdájọ́ dọ́gbandọ́gba afáwa ibùdó ìhák ẹgbẹ́ ìdòdò sọ yẹn wọ́n ní àwọn ìdílé kan nù Quraysh jamaat al-hijara ìbínà ìhà wọ́n kó kùtà jọ tí wọ́n fẹ́ẹ́ fi kọ́ Kaaba ìdílé kọ̀ọ̀kan ìkòtì ẹ̀jọ́ lọ́tọ̀ wọ́n wá kọ́ ilé yẹn títí tó fi dé mọ́ọ́dí àgùkù yaani al-hajar ilé yẹn fi dé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ìjà wọ́n ń ṣe fanfa kullu qabilatin ìdílé kọ̀ọ̀kan ń sọ pé òun lòun ó gbé òkúta dúdú síbẹ̀ débi pé ọ̀rọ̀ yìí lágbára ìyapa ẹnu ń ṣẹlẹ̀ kódà òtún ti fẹ́ dìjà ẹ̀wọ̀n pé lárúbá ọ̀rọ̀ kéke yóò dìjà wọ́n lè máa jogun ogójì ọdún lórí rẹ̀ ẹ̀wọ̀n fáwọn náà ní kí wọ́n jagun lórí ẹ̀sìn mi ọ̀ṣáájú ẹ̀sìn rẹ ẹ̀sìn ló tó bẹ́ẹ̀ bí o ti gbẹ́sìn sàmúntò tọ́ nìyẹn ẹ̀sìn ọba ṣáájú rẹ̀ ogun ọba bẹ̀rẹ̀ forty years ló ń jà lọ ẹ ọ̀gá àwọn òpin ọ̀bá làákà yìí ọlọ́run lọ pé wọ́n kún tún aláṣà fà ọ̀rọ̀ tí mìíràn náà fà ń kọ́ dàpọ̀ mi. ọ̀rọ̀ tọ́tọ́ wà ní ilé ọ̀tọ́rọ̀ báyìí ìjà bẹ̀rẹ̀ náà ni ìjà bẹ̀rẹ̀ ìjà ò tí ìjà ò máa lọ ni. mẹ́rin bọ́ọ̀rọ̀ ti tún di fanfa yẹn lórí agbókuta dúdú bí àgbé bẹ́ tí olóore rẹ ti ń bábọ̀ láti yìí wọ́n wọ́n ní àwọn wá sí kíni o kọ́rọ̀ ọba àti jáfúnẹ́ta mọ̀múlò àtàdámù dámà wọ́n ní àwọn náà wá wọ́n fi nǹkan sọ pé wọ́n fi nǹkan wọ́n fi máa jẹ ni wọ́n fi máa jẹ wọ́n fi máa jẹ ìgbé àwọn òkú nípa ọ̀rọ̀ agbókúta bẹ́ẹ̀ agbókúta bẹ́ẹ̀ wọ́n ní wọ́n mú ẹ yàní wọ́n pẹrẹ wọ́n dẹ̀jẹ̀ sínú ẹ̀ wọn à ń kọ́ ọ́ bọ̀ gbèrò ìdàrẹ́ táwọn èèyàn mi máa ń ṣe tí wọ́n láwọn ń múlẹ̀ wọ́n ń kọ́ bọ̀ pé àwọn òkú ni ẹ̀rí tí wọ́n ń la ẹ̀jẹ̀ táwọn bá fi ní gbòkúta àwọn òkú wọ́n ní lórí ìṣesí ilé àwọn ọkùnrin ti wà fún odidi jọ́ mẹ́rin jọ́ márùn wọ́n ní wọ́n á sínú mọ́sálásí wọ̀tàṣáwárú wọ́n wá ń jíròrò wọ́n bá tún padà ṣe dọ́gba pé ẹ káwọn farabalẹ̀ wọ́n láwọn ẹni tí wọ́n wá jẹ́ yàní záwọn bá dọ̀ alẹ́ rìwáyà wọ́n ní wọ́n pẹ̀ nìkan ní abu umayya abu nílùú mọ̀kẹ́rọ̀ abu abdullahi abu nahmu abu makazum wọ́n lẹ́nu yẹn dẹ̀ níyì òun ló dàgbà jù náà àwọn kùrẹ́ẹ̀sì ó ju gbogbo wọn lọ. ó wá ní mo pẹ̀ yín kùrẹ́ẹ̀sì. ẹ bá jẹ́ ká mú ẹnìkan tó bá kọ́kọ́ wọnú ẹnu ọ̀nà yìí wá bá a tó wọnú ẹnu ọmọ mọ́sálásì ẹ jẹ́ kó dájọ́ lórí bó láti di ọ̀rọ̀ yìí ìhun bá sọ ká gbọ́ bá ti bẹ asakọkọ ẹni tí ọkọkọ wọlé ọwọ ní Daniel Rasulullah ìtọ́jọ́tọ́ wọn ti múra pa àwọn ọjà àwọn yìí gbogbo ẹ̀kọ́ pàlámọ́rọ̀ àwọ̀ nígbà wọn arí òjijì ọlọ́run wọn sọ pé kọ́ọ́lù àádàlẹ̀ àbílù ẹ̀wọ̀n pé kí o sì mú sẹ́ẹ̀sì wé ti wọn ṣe pé wọ́n wọn ni àádàlẹ̀ ẹni tó wọlé di ayé àmínú ni ẹni tó ṣe fọkàn balẹ̀ sí tòótọ́ ọ̀rọ̀ dínà ayọ́nu hàdá muhammadu ngẹ́gẹ́ ni wọ́n nígbà tá nẹ́bí wa dọ́dọ̀ wọn wọ́n akbar ogun lè kábàrà wọ́n ní ah, akọ́lé níbi ajá lásìwájú ni kọ́ á sẹ́ni tó bura wọn sọ ìta ni ó gbé bẹ́ẹ̀ dání òní gbé bẹ́ẹ̀ kódà á ti ń palẹ̀ mọ́ ọjà wọ́n ní sọ ọlọ́wọ́n tó fi hàlùmọ́ ìlẹ́yẹ sáwọ́ ẹni kọ́ bá wọn yanjú ẹ̀ gàgà ẹ bá ń gẹ̀ẹ́sì aṣọ fáwọn tí àbí yí wọn bá fà nẹ́bì lásọ bàá kàtà rókun náà àná ìbá gbé òkúta dúdú fọwọ́ àdá àwọ̀ fi ìbíyẹ́dì yí alágbára ń bẹ̀ wọ́n fi ọwọ́ rẹ̀ gbókúta síbi kí náà síbi aṣọ yẹn ń mọ kọ́là ìṣẹ́ ọlọ́wọ́ aṣọ yẹn pé lè ta kó kó lo ilẹ̀ ti ń bì náà ẹ̀yẹ ti mìíràn tó ọ̀dà tí kálukú wá ti fasọ yẹn sọ aṣọ tó kí ni kẹ wá gbé sókè ọ̀fà àlú wọn bá ti bẹ́ẹ̀ ni wọ́n fi padà gbókùtà yẹn dáàyè rẹ̀ aṣọ sọláwá gbé táyé tó mọ bó ni àlè wọn á sẹ̀ kọ́lé yókùn lé lórí wọn làwọn ọkùnrin sí wọn ni wọn ń pe òjíṣẹ́ ọlọ́run ọba kó tó di pọ́lọ́run pé lójíṣẹ́ ọlọ́run tó gbé dìde lójíṣẹ́ wọn máa ń pè ní kíni o àmì wọn nígbà wọn akọ́lé tán tí wọ́n kọ́ bí wọ́n ti fẹ́ kọ́ wọ́n ní Zubair ibn Abdul Muttalib ọwọ́ àti báyìí yìí máa ká nàmínà àwọn ìlhàyà nípa ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ń pa ìjò tá a ròyìn lẹ́ẹ̀kan aláwọn ọkùnrin ti ń bẹ̀rù rẹ̀ nípa àwọn ọlọ́wọ́ fẹ́ kọ́ kàrà àjẹbùtò lánàá ọyá ká tó ń béèrè láti bàrà máa tẹ̀síwájú ó lè jẹ́ bí orin yẹn láti gbé tó wá tún di oṣù míì dáwà tó fẹ́ kàtọ̀ sí ọ̀dọ̀ báyìí àdàkùnrin náà fún náà wà kàrà. Now. Now.

náà mo rí ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa fẹ́ àwọn màláíkà níwọ̀n tá a máa ń gbọ́ náà ni pé ìpínlẹ̀ léèyàn àwọn màláíkà àwọn fi lélẹ̀ fẹ́ àwọn pé nàbí láì Ibrahim alayhi salatu wa salam nàbí láì nù kò ti ṣáájú rẹ̀ ààrẹ ti kẹ́tì iṣẹ́ tí nàbí láì Ibrahim wá ṣe òun ní ìpínlẹ̀ léèyàn tómi tún ti gbé lọ àbẹ́ ilé yẹn gẹ́gẹ́ tómi tún ti gbé lọ ti foundation yẹn ti wà mẹ́ àti sọ wípé nàbí láì bọ̀ ẹ̀mú kan foundation yẹn ọkàn ó ti wà mẹ́ ọkàn wọn ò bá rìn yẹn ti yé òkè ṣe pé òun lọ́sẹ̀ fi ìpìlẹ̀ yẹn gangan lélẹ̀ òkúta yẹn lọ́kàn jẹ́ áyà torí wọn lókúta yẹn ń ba lọ wọn lápára máa ń wò kán gbé sínú gíláàsì yẹn ni wọn ti ń kọ́lé ga sí òkúta ńlọ débi tí yẹn máa rí pàṣẹ nàbí láì bọ̀ tí yẹn bá tẹ́jú mọ́ dáadáa àwọn àmì bẹ́ẹ̀ báyìí àpáta ni nípa ẹsẹ̀ yẹn lẹ́yìn kò tó wọ bẹ̀ báyìí tí ó fi lè dún bẹ̀ dáadáa tí kíní yẹn bá ń lọ bí kán máa gbé lẹ́dà àbí ládà lẹ́ ń gbé ládà kán máa gbé yẹn lọ báyìí tó tí wọ́n fi ń kọ́lé yẹn. ẹ wàá rí àríwá lédò pé mo aláhùnmọ̀ tí ní ọlọ́run náà ni wọ́n ń pè torí gbogbo wọn ni wọ́n gbà pé ọlọ́run kan ń bẹ lókè abẹ́ẹ̀dẹ́ gẹ̀ẹ́sì ṣùgbọ́n ọlọ́run tó pọ̀ lọ́wọ́ ànílẹ̀ ṣé àwọn bá sọ̀rọ̀ nípa afọ àyìnmọ́ràn nígbà sẹ́yìn lọ́dí aláwọ̀tàlá ní. wọ́n nígbà tí bàbá yìí tí wọ́n lọ bá ní sọ̀sọ́lá bá níbi ṣe rí wọn wọ́n ní káwọn sàbẹ̀ ọgbọ́n wọlé kí wọ́n wá jòkó wọn. bàbá yẹn wá ní tí nǹkan tá a gbọ́ ń pa rẹ ni pé ọ̀ máa ń lọ fún àdínlá káyìí ó sàlàǹsì èyí tó bá ń ṣe yìí tún jọyàn lójú báyìí láti. asọ̀sálá wa ń bi bàbá yẹn léèrè jọyàn pé bàbá ọlọ́run mélòó lẹ́ni bàbá ní méje péré náà ni. méje bó wọn ní méje ni níbo wọn wà àbálẹ̀ ọ̀kan bẹ lókè àwọn yòókù ńkọ́ wọn ní mẹ́fẹ́ bá ń bẹ ńlẹ̀ bàbá fẹ́ bá ní ìdì nǹkan tẹ́ fẹ́ gbà èwe lẹ́ẹ̀kẹ́ sí bàbá ń dòkè mi tẹ́ ẹ̀ bá fẹ́ nǹkan tí ń dùn yìí talẹ́ kejì ń dòkè yẹn rẹ̀ tàwọn tilẹ̀ yìí ń kọ́ èwo ní tí wọ́n à ń sìn wọ́n lásán ni. ìṣe ọlọ́run bá ní bàbá ọlọ́run òkè nìkan ni wọ́n ń pè yín tí bàbá ti gba ìsìlámù ń jọ yẹn. lẹ́yìn sọ fún ìṣe ọlọ́run sọ̀rọ̀ sọ́lá wípé jẹ̀díjẹ̀dí máa ń dààmú láàmú ọgbọ́n lọ́wọ́ ọ̀sẹ̀ ọ̀rọ̀ onírúndé yìí wọn ni ọ̀dà máa kírun nídùú ọba lágbára ọba ti lágbára jókòó kí ọba lágbára ń jókòó ọdùbúlẹ̀ kí ọba tún lágbára ọmọ àfi ṣe sí kí so wọn gbà kọ́ lọ́hùn yẹn kádẹ má gbàgbé pé grandfada òjíṣẹ́ ọlọ́run sọ̀sọ́lá òun náà sọ̀rọ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ìgbà tí abúlé adéńjọ́ kìíní àná tó ní káàbà yìí ó di wíwó ẹ mọ̀ pé tí púpọ̀ ara wọn bá jẹ́ àwọn ọkọ̀ da ogbògbòrò wọn pè wúrẹ́ wọn fàgbò wọn fà gbẹ wọn mọ̀ pé à wọn fẹ́ wọlé abẹ́ ti gẹ̀ẹ́sì tí wọ́n ní wọ́n ń jaba wọ́n kọ́ yí gbogbo ẹ̀pọ̀ náà wọ́n á sẹ̀ máa lọ sí wọn bá rẹ̀ sí. ìrú ẹ̀ lòun náà ṣe fẹ́ ọ̀dà èdè kaba la fẹ́ wó gbogbo àwọn ẹran tó sì bá ní odi tí wọ́n lọ fún mi ó kó gbogbo ẹran. àwa ni òun ti kó gbogbo ẹran báyìí òun ti lágbára. aláṣẹ ọdọọdọ rẹ ọba dọdọ aláṣẹ wọn yọ jókòó lórí ìtẹ́. mo ti bàbá yẹn máa sọ fún jọ́nì ni pé ẹ̀rí ẹran kẹ́ ẹ kó ní ẹ lọ́ọ́ dá yẹn padà orí mi ni alákòóso òdu kálukú tí ọba ti tẹ̀lé rẹ̀ mọ́ mo máa dà mí láàmú. ní wọ́n sọ fún pé bàbá aláfẹ́ wo kàbá ẹ̀ ń sọ̀rọ̀ yẹn rẹ̀ á ó ní tẹ̀lé yẹn lọ́kàn o <laughs> nítorí pé ìmẹ̀lìlì báyìí ti rọ́ báyìí mí òun mọ̀ pé ilé yẹn kì í ṣe lásán ó ní ẹlẹ́dàá kan tí ń sọ tẹ́lẹ̀ dání bá ti wá yọ̀ǹda fún ọ bí owó ọmọ àlọ́ yẹn ni ṣùgbọ́n tẹ́lẹ̀ rẹ dé yìí àwọn èèyàn oníṣẹ́ ń gbádùn láàrin ìlú lọ́ọ́ dé yẹn padà síbẹ̀ ní kí yẹn kọ́kọ́ ti ń ṣe àbúrò àlè mọ̀ pé sékèèsè kí n tóun fẹ́ lọ dán òye sékèèsè pé yọ̀ làbọ̀ alẹ́sìkẹ́sì níbẹ̀ yẹn lórí ẹ̀ pé wọ́n mọ̀ pé ẹlẹ́dà aláhùmọ̀ yẹn náà ni wí wọn bá nìyẹn ti yé òyìn ẹ jẹ ẹlẹ́ẹ̀kejì ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta nípa ọ̀rọ̀ níbo ni iṣẹ́ ọmọrọ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọrọ bẹ̀rẹ̀ lórí gbígbé ìrọ̀mù náà lórí jáde gbé èèyàn gbọ́dọ̀ kọjá mi hot tí èèyàn bá kọjá mi hot èèyàn jẹ gbèsè ẹran bí ajé rẹ̀ ọba fẹ́ ní kọ́nu ńkọ́ àbí iṣẹ́ ìjọsìn rẹ̀ ọba fẹ́ ní kọ́nu ńkọ́ èèyàn sì tọ bábù Ismail àbíbọn náà máa ń tọ wọlé torí tí èèyàn bá tọ bábù Ismail yẹn wọlé èyí tó súnmọ́ ni pé ọ̀gẹ́gẹ́ rí hajaru nìyẹn ọ̀bàrà rẹ̀ inṣàlá ọ̀gángan bíi hajaru yẹn gángan èèyàn bàrà rẹ̀ èèyàn fi wọlé gbára báyìí mo sọ pé ìṣàlọ́mù la kọ́kọ́ ọ̀wẹ̀ tán ó gbé ìṣàlọ́mù pé làbẹ́ẹ̀ka ọmọlẹ́tàn ó sì lè jẹ́ pé báyà mọ̀tálífà náà lè yẹn ti gbéra pé àwọn tó máa ń dé sí mọ̀dínà wọ́n sọ kalẹ̀ sí mọ́kàrá ìyẹn tó bá gbé ìsúnmáyé mi wọlé déédéé bíi hajaru yẹn nìyẹn sọ kalẹ̀ kọ́ bẹ̀rẹ̀ tọ́wá yóò ṣe kí ni ọ yóò yá díẹ̀ èèyàn á tẹ̀sí mẹ́rin jẹ́jẹ́ ọba rìn ẹbí lẹ́yìn rẹ̀ báyìí rákà méjì zamzam kí ni ẹ̀rọ bàbá àtìmọ́lúwa ó sì gẹrun ọba ti pọ́jú ájì súnmọ́ mọ́tọ́jú ajé ọba súnmọ́ tí òun ní òwú ọ̀fà àrùn àbíkẹ́ ìdíyẹ ojú bẹ́ẹ̀ lọ iṣẹ́ múra parí nù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kejì ọ̀rẹ́ tó sálámù tó náà. àwọn tí wọ́n yẹn wò ló fún wa nípa pé nígbà tí àlẹ́ kọ́ yìí nǹkan lákòókò náà lẹ́yìn ó lè béèrè ìyá yìí àwọn tí mọ̀ pé ìyá yẹn ti fún mi. ó ti mọ ni nígbà tá a ti nídìí ẹ̀yìn kan padà sọ́mọ́. náà. Thank كان هذا يكون لو في أوراق في شيخ ابن تيمية رحمه الله انفرد جدتي ní ẹ lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àfáàdì làwọn máa sọ àwọ àwọn ètò àfà abẹ́sí gẹ̀ẹ́sì ṣe ipá lè dájú wa sọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń bọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n dáadáa pé ṣé ìgbìmọ̀ tèmi ń sọ pé wà lẹ́jọ́ bọ́sẹ̀ bọ́ ní ẹ lè kí bẹ́ẹ̀ náà. ẹ̀rí ah ogun kankan yẹn lè rẹ́rìí fún àwọn tí yẹn tí wọ́n lè fi kíra wọn bọ́lẹ́ fẹ́ rẹ́rìí rẹ̀ ìyẹn gbogbo àwọn yòókù gẹ́gẹ́ lè fi kíra àwọn gbẹlẹ́gbẹ́rẹ́ rẹ̀ ìṣèhádì ni irú ohun tó bá dẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ ìṣèhádì yẹn ìyẹn gbọ́dọ̀ máa bu àwọn àfa wa gbọ́ gbogbo nkẹ́kẹ́ lè fi rẹ́rì rẹ̀ àwọn àfa ni wọ̀nyá lókùlẹ́kùn máa lẹ́ àti àlẹ́mọ́n wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn èyí sì pé gbogbo nǹkan pátá lè yàn sọ pé àfi kárẹ́ rì rẹ̀ níbẹ̀ yẹn báyìí á bi àwọn àfa wa sí ọ̀rọ̀ wọn tàbá torí ìṣèhádì tó bá ní mistake wọ́n gbà ládàá tọ́ba dẹ́ kọ́rẹ́ tí wọ́n gbà ládá méjì nípa pé sáyà àti ọba kẹ̀ láti ìsọba kẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tọ́sẹ̀ lójú ayé ànẹ́bí àbójú ayé sàbí kan tí wọ́n ti kí rẹ́ gbogbo láwa àti rẹ́ rí ní ìhùwà àlè rí ó ti ká lọ́ọ̀ bá àwọn àfa wa pé tó ọ̀rọ̀ yìí délẹ̀ bó ni ká ti di ó láàrin ẹ ti yé bẹ́ẹ̀ ni. kíkọ̀ wá kọ́sì rẹ̀ nìyẹn. wọ́n sọ wípé ìnámọ̀jú ìlàlẹ̀ imam lè òtá mọ́rí. wọ́n ní sẹ́ sẹ́ni yẹn sì ń kọ́sì imam àdìsí yẹn ọ̀lọ́ lópin ìgbà tó já sí wípé àníyàn yẹn lè yàtọ̀. kílẹ̀ dání yẹn tí ẹnìkan fi ń jẹ́ mùkímù tẹ́nìkan jẹ́ mùkáfíà. lè mọ́mú nìyí ìrákà méjì lókè. ààrẹ ti kẹ́sì tọrọ jẹ́ musafir àwa kí mẹ́rin bóòlù ọ̀rọ̀ ṣe rí ni. tòǹgò ti tí wọ́n eléyàn ti yẹjú sí sáré àwọn eléyàn náà ṣẹ̀ tó. kílẹ̀ nígbà téèyàn fi lè rọrùn èdè mọ́mù wa ni bóòlù ó ti lè kí méjì táwa wá ṣe táwa tó à ń kí méjì ti apàdà àwa ti ti gbàgbé lè mọ́mù ni káfíńsì àwòkọ́ ṣe ni méjì ni lẹ́yìn ká kíjọ́ ni ọlọ́run wípé téèyàn bá kí ń tọ̀hún ṣe nẹ́fílà ni rárá ilé ni kì í ṣe arìnrìn àjò tolóde pé irú àwọn mọ́sálà tó bá jẹ́ bẹ́ẹ̀ ìṣèhádùn ni èèyàn máa bi àwọn àfa wa sí èèyàn gbọ́n tá a fà yìí sọ èèyàn gbọ́n tẹ́lẹ̀ yìí sọ ní ìdàgbàgbà gbogbo àwọn kẹta wọn máa má fi rẹ̀ wá náà ni lẹ́yìn náà ni bọ́lọ̀ òfòrò àná onípìnlẹ̀ lọ́wọ́ ayé bọ́lọ̀ sáré rẹ̀ ń béèrè ní àti ìrìn ẹ̀dá ni ìdàrí àwọn tó lé sí ni àbódì ikù ẹ̀dá eléyìí ní ìdìkọ̀ tẹ́lẹ̀ ó di kálọ̀ fáwọn àfa wa ètò ìbò láti di bẹ́ẹ̀ tó pé títí tó lọ kọ́ kọ́ bẹ̀rù yẹn ká ìyẹn bá ọba tó báyìí ìgbà tí wọ́n bẹ́yà wò jẹ mọ́tì ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ wọ́n bá wọn kí wọ́n bá wọn lọ bá wọn kí wò ṣá sẹ́ni ìyẹn bá kí wò ṣá pẹ̀lú wọn wọ́n bá padà yá tó fẹ́ wọ́n bí ìbà ìlọ báyìí. ọlọ́run yóò tún á kí ìṣá ìmí lẹ́yìn ẹ̀ orí kò wọ́n máa fi ṣe náà fílà náà. ok so bẹ́ẹ̀ ni mo jẹ́ náà wá pé kí ni ojú òní láti ṣe ọ̀rọ̀ àwọn àgbà ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn kí ni kí ni lówó sí i wọ́n á bá ọ̀kadà àti ní ìgbàgbé ìgbàgbé ìgbàgbé wọ́n á lò wọ́n ìgbà la máa ń sọ dípẹ́ wọ́n ń gbé ní àlìbẹ́wọ̀n bíi ṣàkóso tó bá yẹ pé iṣẹ́ nìyẹn ni bí àwọn tó ń to kẹ̀kẹ́ tó ń to mansin tó ń to òǹkẹ́ mọ́tò nílò ọkọ ní kútọ́nu wọ́n sọ pé òwò tó ṣẹ̀tọ́ ni ṣọ́ra ni lórí pa ti kó bẹ́ẹ̀ nìyẹn àgbọ̀dọ̀ bomi ju àkóbá yẹn. lápẹ̀rẹ̀ ní ìsìnmọ́ lọ sí bí wọ́n ti ń ṣe kẹ̀kẹ́ yẹn mo lọ kó hundred mo sì fẹ́ máa tẹ̀yọ kọ̀ọ̀kan ní one hundred thousand eléyìí dé ó kó ten thousand ẹlẹ́ ọlọ́wọ́n máa kó yókù wa tọ̀hún yẹn náà dé ó kó ten thousand lọ́lọ́wọ́ kó yókù wa ẹ̀dákùn sí ń lè lọ ọ̀nà ẹ̀lọ́ rajà yẹn mọ́ tòun làwọn àfáà fi sọ yìí pé kẹ́niyẹn wá fi owó kan lé kọ́dà ṣe ìbùnú báàsì ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀là náà wọ́n lọ́jọ́ ti fẹ́ẹ́ di kátàkárà tó ti pẹ́ náà àfa rẹ̀ kó ti pé nǹkan tó fẹ́ sọ yìí. àbẹ́ ti gẹ̀ẹ́sì pẹ̀lú kọjá ṣe èèyàn kéde bí irú èmi níbi ṣe olùkọ́ ní sẹ́mi mo dẹ̀ sì tún máa ń tẹ kọ̀ǹpútà kí wọ́n á wò sùn kémi náà rí i pé kìnní yìí dùn wọ́n lọ́rọ̀ kàdà kan wọ́n bá wá ń gba ìdógò lọ́wọ́ rẹ̀ ìdógò ìdí kọ́lọ̀ gbéwò ilẹ̀ rẹ̀ wá kí n sì gbé kẹ̀kẹ́ yẹn fún kọ́ máa gbé lọ. òun làbí máa ń ké sí gbogbo àwọn tá a máa ń ṣe àjọ tá à ń ṣàjọ tá à ń dájọ. èyí tẹ́ fi tẹ́ fi ń fi nǹkan mi bọ̀ yẹn ráànù lẹ̀ bá máa gbà ẹ máa gba ráànù. àwọn tó ń dájọ bí àjọ two fifty kìnnìkan tí lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ ní ọgbà àtàjọ sọ pàkọ́lù kìí. gbà yẹn ni wọ́n bá yọ máa béèrè ìdájọ́ ìsìn wa bó dáa kí wọ́n sọ pé kéèyàn ó sẹ ẹyìn kan lórí kínní. àjọ bí wọ́n dẹ́ gbà tó ọ̀dà padà kọ́. sọyẹ kí wọ́n ṣe kí n ṣe lẹ́nì ni. ó ṣe láti fi àjọ tó gbà tó padà láti bẹ̀rẹ̀ yẹn ká wà dára láàmú máa fọkàn ọba ni kọ́ wá wàjọ tí ọba nítorí àbòsí nìyẹn ò nídìí pé bóyá èèyàn sọ èèyàn ròyìn kan pín èèyàn bá kàn ní gbówó lẹ̀ fún gbówó lẹ̀ fún wọn máa fi sàláàánú sọlé nì ṣùgbọ́n eléyìí ìyá sọ pé a fẹ́ máa dájọ́ pé kìnnì kọ́múránù wa èyí fẹ́ kájọ tán àwa sá lọ wọ́n máa lé káàkiri àti bẹ́ẹ̀ kan wá sọ pé ńgbà ọ̀fẹ́ mu wa kó mú five hundred sí ọba ni ẹ gbọ́ ṣé kìí ṣèlè five thousand ló wà àjọ wọn bá five hundred kún ṣé kìí ṣèlè bẹ́ẹ̀ ni àjẹ́ akọ́kọ́ gbé ìgbà tó yẹ kó o mú lọ tó ká máa gbàdógò yìí ọ̀rọ̀ bá nìyẹn di so irú títà rírà yẹn ọ̀sẹ̀ tọ̀ tó bá yẹ pé nìyẹn fi ṣiṣẹ́ kéde pé yẹn kẹ́ wò sùn ìyẹn náà rò pé mi náà rí àǹfààní jẹ́ ǹdọ́gbọ̀n yà ìfẹ́ sànù ní tẹ̀lé. Ah, kẹrin ọlọ́lọ́hún. Ah! ọ̀pọ̀ débi pé. èèyàn ní yábì rẹ̀. ẹ̀ bí gbọ́ mi wọ́n lágbára gan àwọn nǹkan tó dé pọ̀ èèyàn gba kẹ̀kẹ́ mi o ó ti di gbèsè sí lọ́rùn nìyẹn kò sọ́gbọ́n kan níyẹn fẹ́ dá sí ọ̀rọ̀ yíyá fi pọ̀ kẹ́rẹ́ pé yín ó kí wá sí yíyá fi mọ́lẹ̀ mẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ tó pọ̀ gan nìyẹn àwọn ọ̀rọ̀ tó pọ̀ wà ńbẹ̀ gan ọ̀sán ẹ̀wọ́dà nìkan ọ̀ta gbogbo ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹpẹtẹ táwọn afáàgbé wa lórí mọ̀ádọ́rà tó bá ń sin mọ̀ádọ́rà rẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ a lè parí ẹ̀ lọ́sẹ̀ mẹ́ta àwọn àfáà sí pages tó pọ̀ lórí ẹ̀ náà béèrè olódùkù mẹ́mbà yìí pọ̀ jù báyìí lọ náà. náà. Ah! pé ojúwo kẹni ìdáfà ìlú kéèyàn fáìn àbí kéèyàn má ti ìlú ẹ̀dọ̀. kẹ́rí kéèyàn ṣẹ̀bọ̀ ọlọ́run ní forí jiyàn ṣùgbọ́n ìpànìyàn ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni o ọlọ́run wa nù hadith yìí pé ọlọ́run kọ̀ jálẹ̀ fóun ò ní gba tuntun bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe kí ni wọ́n tọ́ bá pa mọ́ mi ni ọ̀rọ̀ ẹ léwu ó ti kèé ṣe nǹkan tí yẹn lè fọkàn balẹ̀ ẹ mọ̀ yẹ pé ẹni ọba pa mùmí ní mọ̀tà àmìdá fàjẹsà òhù abẹ́rẹ́ ti kẹ́sì ọba wọ ọlọ́run nìkan lọ́kàn lè yá fi rẹ̀ lọ́ba rí bẹ́ẹ̀ torí kò tẹ bọ́ńdù tọ́ ṣùgbọ́n kò túmọ̀ ẹgbẹ́ yẹn lè fún ẹ àwọn ọba àrùn yẹn ti àfi tọ́ba ẹgbẹ́ yẹn gba tí a yẹn lókun lábẹ́ ìjọba tó ti ń sìn iṣẹ́ pààyàn-pààyàn ni tíyẹn fi ń gbowó oṣù lórí rẹ̀ abẹ́ ti kẹ́tì irú eléyẹn nìkan ni òsì ń bẹ kọ́ bá jẹ́ bàbá rẹ̀ náà lọ́pàá mo rọ̀ bá rìn yẹn ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ọ̀rọ̀ yẹn léwu gan. ìsọkúsọ lẹ́nu yẹn. wàlíkùn sálámù tó lọ bàbá. náà. Aha. Aha ẹlẹ́yà ló bí. so ó wá ń dúró láti bẹ ìlú ọmọ ọkùnrin ti lọ síwájú rẹ̀. so ó lè ní láti mú pásítọ̀tì náà wá ní fún wọn. ojú ìsìlámù rẹ̀. sọ̀rọ̀ pásítọ̀tì lẹ fẹ́ sọ àbọ̀rọ̀ ọkọ. ọ̀rọ̀ pásítọ̀tì tó bèrè ó mú wá lórí ìlú. ọ̀sọ́gbọ́n tó fẹ́ dà sí ọmọ àmúwá. àwọn náà ọmọ fẹ́ yẹjú ti pásítọ̀tì rẹ̀ wọ́n lè mú pásítọ̀tì wa kọ̀ sọ́gbọ́n tó fẹ́ dá sílé yẹn torí bọ́ọ̀rù ojú ẹ̀kọ́ lọ àwọn tó dẹ̀ fẹ́ wòye ṣe ọ̀daràn bíi ti so àwọn fẹ́ wo pé kò sí káwọn máa wò ọ̀sọ́gbọ́n táwọn dàbí káwọn wò so ẹ wá rí wọ́n fi ní owó wọn àmọ́ ilé òtòbí bẹ́sẹ̀ ni bí ti ajé rẹ̀ tó ṣe ni ọgbọ́dọ̀ lọ́ọ̀ àbí pẹ̀lú ọ̀pọ̀ àbá bẹ́ẹ̀ àbẹ́gbọ́n ẹ̀ àbọ̀mọ̀ ẹ̀ lọ́kùnrin tó ti dàgbà àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì bọ́ ọ̀rọ̀ náà dọ́hùn wọn padà dá padà sẹ́yìn náà ọ̀rọ̀ bá nìyẹn di mọ̀rọ̀ méjèèjì ti yanjú yóò yà pásọ̀tì ó sì wọ́n sì jọ lọ àtọkọ rẹ̀ ó dà bó ṣe pé lóṣèlú ló fún ló kábẹ̀ láwọn lóṣèlú ò tẹ̀ lówó wọn ẹgbẹ́ wọn rìn yẹn lọ́mọ kàbá yìí wọ́n fi wọ̀ ọ́ lásìkò yìí wọ́n wọ̀ ọ́ lásìkò yìí lọ́wọ́ ṣe pé lóṣèlú kó lè tẹ̀ lọ́dọ̀ lóṣèlú yẹn yìí pé ẹ mú tàfà wá àfi tọmọ rẹ̀ àgbà kan ọjọ́ lọ wáyé lá ọ̀pá jìyẹn sí tọ́ra àmọ́ ilé ó tóbi jù bọ́yẹ́sẹ̀ ẹ̀kọ́ dárìn ni ó tóbi ni àbí ládàá jì ni ó borí àti mọ̀ a sọ pé òní hajj o mo ní hajj mo àlè kíni o mo àlè yìí tọ́ tọ́ hajj ha hajj rẹ̀ lálàáfíà láìkíni àlísùn sáré ẹ̀sẹ̀ yẹn dẹ̀ rinlẹ̀ àwọn àmọ́ ilé ó tóbi tọ́lọ́mùjọ́ ọlọ́run dìídì sọ ni kóbìnrin ọgbọ́dọ̀ tó àbùjọ kan ìjọ méjì ìjọ mẹ́ta láì ní sí eléwọ̀ rẹ̀ kẹ̀kẹ́ mi ẹ̀wà wò yẹ sí nǹkan ọjọ́ tó máa jẹ́ síbẹ̀ agbágbọ̀ yìí ò kọ́lọ̀ ń kó tó gbé ìgbà. alukó fún àtúbọ̀ bàtà. àwọn ní wọ́n ọ̀tọ̀ nígbà táwọn ọ̀bá wọn délé wọn. wọ́n yẹn ni wọ́n yàrá kan náà bàbá èé papọ̀ ọ̀daràn làwọn eléyìí ọ̀daràn làwọn eléyìí ó ti dé rí. Thank you wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn èyí ṣe bẹ́ẹ̀ bí ẹ bá jọ pàtì àwọn náà wọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹni tí wọn ó ṣe bẹ́ẹ̀ fún wa lápẹ̀rẹ̀ ṣe ní bàbá international lọ àwọn lọ́wọ́ máa ń là láwọn ọ̀gá àwọn lọ́wọ́ pé kọ́ lọ dá fúláàtì bà fóun ìyẹn máa ń wáyé bẹ́ẹ̀ ẹni pé bàbá náà rí sàbí ẹ wá ẹbí yẹn kẹ́ tẹ̀lé àwọn aláàjì wa olókùúta kankan yẹn tẹ̀lé wọn lọ wọn èéfín yẹn sí ara kan náà àwọn obìnrin lè wà lókè káwọn ọkùnrin wà nísàlẹ̀ wọn sábà ti máa ń ṣe é nìyẹn irú àwọn eléyàn ọ̀daràn nìyẹn kẹ́rì tí wọ́n yẹn wá di púpọ̀ àwọn ẹ̀kọ́ mú mahram lóye ní ó tún á parọ́ ẹ̀sẹ̀ di méjì tó àwọn amọ̀ ìdí òtòbí jù bọ́yá ọ̀run hajj rẹ̀ ọwọ́ àbí òní wà àbí mu ọ̀rẹ́sẹ̀ méjì lọ́jẹ́ yẹn. alekusan tó bàbá kan. náà. ẹ̀sìn yẹn bá ti parí iṣẹ́ tó ti bọ́ ìṣòro lápẹẹrẹ ẹni tó bá ṣe kìránù nísìn tí ìrọmọ ọba lọsẹ kan lára rẹ ọgbẹrọ súnmẹlẹtọ rẹ o tó di etí òṣìṣẹ tahallul ọgbẹrọ súnmẹlẹtọ rẹ o bẹ́ẹ̀ tó bá ṣe pé ti bọ ẹrọ èèyàn láǹfààní àti lọ́dọ̀ ẹlẹtọ. yọ̀wọ̀ àti kìnnìkan. àbọ̀ lọ́gá wá àgbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àjà fún àbọ̀ lọ sí ẹ̀kẹ́ wọ́n ti fi kẹ́ màá bá a lọ bá tàbí àbọ̀ lọ lọ lù. ẹ àwọn àwọn tó máa ń dáni ń lọ wọn yẹn àwọn tó máa ń dáni tó máa ń lu ìlú tó máa ń fèrè àwọn ìdálẹ́ làwọn ilé ni kìí dẹ̀ wá sí haram ti ma di hajj lọ́wọ́ tọ́lọ́n sọ wípé kẹ wá ẹ ko àǹfààní kò sí ẹ̀ṣẹ̀ ń bi kẹ wá àǹfààní Ibn Abbas ni wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé kátàkárà wọ́n bá rọrùn kéèyàn ká sókè lọ mẹ́nà wọ́n ti ṣiṣẹ́ ta àbí àwọn ọlọ́run àwọn ọmọ mo sì lọ́wọ́ akẹ́kọ̀ọ́ sá tẹ̀lé títí ó bọ fóun pé òun òun ní iye owó báyìí pé òun lẹ́kẹ̀ẹ́ ọ̀dà àtàtì yìí nàìjírí ẹ̀nà òyìnbó pé òun lẹ́kẹ̀ẹ́ bóun ṣe rí ibi àǹkárá ń lójú bó ṣe rí tó rí kàláńkì nìyẹn ó ń jọ lójú kẹ tọkọ sí bíi kéèyàn ṣe kátàkárà má sẹ́rí sí apààyàn kan bẹ tó níìtì lóye tó níìtì ni pé ẹni wọn bá pààyàn wọn lọ́ba apá àwọn sí lè nìjà. àbẹ́ sì kẹ́sì ń bọ̀ wípé ni wọ́n pààyàn tẹ́lẹ̀ ọ̀yẹ́ kọ́ pa àwọn náà. sọ irú eléyìí ẹni ọgbà arúgbó sẹ́yìn kò sí láì fi bẹ́ẹ̀ ìjọba tí mo ti gbèrò òun níjọba ẹ̀sìn èsì irú àwọn ìjọba àtọ̀dọ̀ ti a ọ̀rẹ́ ní ọ̀lẹ́tọ̀ sí pa wọ́n lè ní máa wọ́n yẹ pákó fún wọ́n lè ní káwọn ti kíní fún wọn ní ìjọba ẹ̀sìn ṣé ipò ẹni tó bá lẹ́tọ̀ sí pa náà wọ́n pa ní ẹ̀ bá gba sẹ́yìn ó gbowó oṣù lórí ẹ̀ kódà bọ́kẹ́ bàbá rẹ̀ ó pa náà ìyẹn ọ̀dẹ̀ pé ah àwọn ọ̀sẹ̀ tó gbogbo ṣẹ́ yòówù tó bá ti pé yóò la àyẹ pẹ̀lẹ́ sí ìyàn gbọ́dọ̀ tí ó sì pọ̀ lábẹ́ àwọn ìjọba wa yìí ọ̀pọ̀ dáadáa tó yẹ pé yóò kó bá ẹgbẹ́ kan nú ẹ̀sìn torí ìyàn gbọ́dọ̀ fojú rí nẹ́ẹ̀sì mọ́tò yẹn bá rí bóun lè rí nǹkan kan tó wọn rí sáàfù ń bẹ́ tó tẹ̀mí rẹ̀ bá kó lè kọrùn bọ́ mọ́ pé òní lé sí òsì ní lapa dáadáa wọ́n á tún lapa lára ẹ̀ kíyàn ṣe sùúrù ni ṣẹlẹ̀ pa ká má bàjọba ṣe o kíyàn ṣe sùúrù ọlọ́run kò kéde bẹ́ẹ̀ nígbà tó mọ̀ òsì kó bẹ́ẹ̀ sìn rẹ̀ tíyẹn náà bá ti rí pòun lè ṣe náà làwọn afáàfin mọ̀rọ̀ wa àbá ti rí pòun lè ṣe kò lè kó bẹ́ẹ̀ sìn rẹ̀ ànábì ọlọ́run lòun kò lè kó bẹ́ẹ̀ sìn rẹ̀ kò sí nǹkankan tí ó kó pàlà bọ́ nẹ́ẹ̀tì dípò bí ó tún lápá lára wọn ọ̀dẹ̀ lápá lára wọn ìyẹn lè ṣe wọn lọ bá ti di bí òde ti bẹ́ẹ̀ kéèyàn jókòó ààrẹ.